خير الهدي هدي محمد صلى الله عليه وسلم شر الأمور محدثاتها إن كل محدثة بدعة كل بدعة ضلالة كل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته أعتقد ولا وضع láti òkúkà wá sí àwọn láti wá bára wa sọ̀rọ̀ àti ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀mí fún wa àtọkàn àbẹ̀lọ́n àtàwátà ń sọ àtàwátà ń gbọ́ ọlọ́pọ̀ àmì fún wa. ó máa ń fàtọ́jú ẹjọ́ bá wọn. Tàbí àgbà. أبو حفص خليفة لاتيج خليفة رفاه الرشيد عمر بن الخطاب أدانا قلت تيجي بعد صلاة كاملة tí bá ṣe nǹkan mẹ́ta tó ṣe pé òun wò pé èèyàn lè wà nílé ayé lóye òun ò bá ti sàdúrà pé kọ́lọ́n kó mú un sọ́dọ̀ òun ló lọ ọ̀nà lọ́wọ́lá jihad ti tẹ̀lé tí kì í bá ṣe ní pé a ní láti wà nílé ayé ká tẹ̀lé láti lè ṣe jihad lọ́nà ọlọ́run òkú èdè jihad. وأن أؤخر الجبين لله tí kì í bá ṣe pé orí pé kí n gbó wájú orí yìí kí n fi kalẹ̀ bọ́lọ̀ lẹ́nu tó ń kẹ́rùn fún wọn lóyún anáfílà ló tó sì dúró fún un. wà á fúnà máa àkùwà nù àbí kí n wà pẹ̀lú àwọn ìjọ kan àwọn èèyàn kan yaltakutuna aqarib al-kalam kama yaltakutu aqarib al-sama. máa sọ àwọn ọ̀rọ̀ tó dáa àwọn ọ̀rọ̀ tó lọ́wọ́ bá yọ́nú sí gẹ́rù ṣe pé béèyàn bá wọ́n mọ̀ kíkà àwọn ọ̀rọ̀ tó dà òun wọ́n mọ̀ discuss láàrin ara wọn gẹ́rù ṣe pé béèyàn bá fẹ́ píkì fúrúkì wọ́n mọ̀ píkì tó bá dáa bẹ́ẹ̀ pé tí ìbá ṣe mẹ́tẹ̀ẹ̀ta yóò la àbáfo àti àkúnà kọ́nà ètùdù là wọn ò bá tó kó wọn pé kóun ti lọ kóun ti lọ pàdé ọlọ tọ ìtumọ̀ pé káwa pẹ̀lú àwọn ìjọ kan tí wọ́n máa fa àwọn ọ̀rọ̀ tó dà ìtumọ̀ ẹ̀ ní mọ̀jálì òdòdó àwọn àjòkó táwọn yóò ti máa sọ̀rọ̀ ọlọ́run wọ́n máa sọ̀rọ̀ ń pa ọlọ́run wọ́n máa sọ̀rọ̀ ń pa àmì sọ́lá wọ́n máa sọ̀rọ̀ ń pa àwọn ẹ̀sán fẹ́ràn ọlọ́run. òun lẹ́sìn ní pé táwọn afáfá ti sọ pé lẹ́yìn tí wọ́n bá nǹkan àwọn lọ́lá lẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta iná máa ń ká. ìwọ̀n pé inú kẹ́hìn ṣe nà wá sí àtúnṣe tọ́lábọ̀lẹ̀ ẹ̀yìn àtúnṣe jihad èwo ló lọ́lá mẹ́tẹ̀ẹ̀ta yìí máa ń ká pé lẹ́yìn ìgbà tí ẹ̀ bá sọ̀rọ̀ àyàtá àwọn kan tí ó kan sọ. náà ibi tí ó rà sí anìkú amúlọ́wọ́ níbi péjì tó wà lọ́dọ̀ wa ń bẹ̀ ìmọ̀ ẹ̀wọ̀ ibi péjì tí àmọ́ lè dúró ti bẹ̀rẹ̀ ẹ̀ nọ́mbà péjì tó nígbà yóò jọ nọ́mbà seventy six seventy six so seventy six àmọ́ lùkúlùkù náà fi ṣe ẹ̀sìn àwọn kápó sílà yìí jọ wọ́n ní kọ́lá ọlọ́run kọlù ọlọ́run ọba dá ọkàn ọ̀jà aláwù mọ́lìkà ọlọ́run bá ṣe ọkàn lọ́ba tó fi lékè mi wọ̀l àbọ̀ à jùlọ rẹ̀ ọlọ́run bá sàwọn oríkèé yòókù wọ́n ṣe lọ́mọ ogun fọ́ba dàtí gẹ́rù ṣe pé tó bá jẹ́ kíngì ni ó máa dàrẹ́kì táwọn ọmọ ogun ṣe bẹ́ẹ̀ náà ni ọkàn náà ṣe máa dàrẹ́kì àwọn ọmọ ogun fàyídà tọ́ọ̀bà lùmọ́lì tọ́ba bá dá tó dùn tó dúró déédéé tọ́ọ̀bà tó dùn ó dùn ó àwọn ọmọ ogun rẹ̀ àwọn ló dá kódà tí mo bá fẹ́ dá mo tẹ̀ láṣẹ hmm? kódà tí mo bá wù wọ́n ṣe nígbà táwọn àwùjọ àwọn ọ̀tá lè àti pẹ̀lú káwọn tẹ̀ láṣẹ ọba kódà tó má wù wọ́n tẹ̀ láṣẹ èdè ìpínlẹ̀ ìdàmú ti ọlọ́run ọba fún wa ní kọ́kàn. ìgbà tí hudhud ẹyẹ tó wà pẹ̀lú àwọn Suleiman tó sọ pé òun discover àlùkò kan obìnrin kan ní níbi wọn bẹ̀ títí lè má ní kó mú lẹ́tà lọ ezaabi kìtà bí ìhàdà lẹ́tà mi mo lọ sílẹ̀ lọ jù sáàmì wọn já wo nǹkan sí wọn wò ẹ̀yọ́ ìfọ́nà bá sọ fún wa pé mọ́líkà tó sábà obìnrin náà ó tẹ́ńdá ọ̀rọ̀ yẹn sí àwọn ẹ̀mẹ̀wá ó lẹ́yìn ìyẹn ni a fi hámúrí ní tó ṣẹlẹ̀ nìkú ẹ fún mi ní advice máa fún tù kọ́ sí àtàn amron àti àtẹ̀ṣẹ̀ mi ò ní decide ìgbà kan ìgbà fẹ́ẹ́ fi fún mi ní advice kí ló advice kan fún mi advice táwọn fún oní wípé káwọn lọ gbà wọn lógun látó lórí oní náà olùkúwàtí wà olùpá alágbára dáadáa kò sí ìdúkọ̀ kan tá a bá jà káwọn èèyàn kọlá amúrò lè kọjájáru kọjáru besides inú mẹ́ríkà wo ẹni ká má jà ẹ ẹni ìgbà dákàlú kọ́rí ẹ̀dá àtàkùnmá àwọn lọ́balọ́ba pàṣẹ wà lọ́wọ́ wọn bá wọ̀ lù kan wọn bà jẹ́ tó tóbi bá ti wọ̀bẹ̀ kọ́ wọ̀já àlọ́ àìdáta àmìlá àbílà àwọn tó ti gẹ́yàn dáadáa tájẹ́ tó ga nílùú náà ó sọ wọn lẹ́nu ẹ̀dùn àmì lẹ́nu akàtàlẹ́ kẹyà fàlù lẹ́wọ̀n tó ṣe pé mi ò nílò àgbá ìsìn ní tí màá ṣe gbé wọ̀ ilé ìmọ̀sílà tó ilẹ̀ ìlú ìhàjìyà màá fẹ́ nìyí kùtù wọn mọ́tẹ́lì sí ìgbìsí wọn àrùn táwọn náà wù nígbà tí bí ti dọ́dọ̀ Suleiman nítorí ẹgbẹ́ bí ti sàn mí káwọ́ bọ́yá àwọn ìlú wọn tí wọ́n jẹ ni wọ́n kàn fi ń tẹ́sí wọn abẹ́ bá ti fún wọn ní tí wọ́n jẹ wọ́n lè lọ pé ẹ̀sìn wọn lẹ̀ sílé náà tó nígbà tí bí ti dọ́dọ̀ Suleiman Suleiman ni àtòlù ìdúró náà ní ìgbìmọ̀ ayé tó owó lẹ́fẹ́ máa fún mi ọmọ ata ní ọgbọ òkèlè ní ma ata tọlọ ọba fún mi olórí tọlọ ọba fún mi pẹ̀lú àǹtí mi àti ìyá ti kó ọkọ pẹ̀lú mo fẹ́ lórí ẹni pé tó tó máa ń dáhùn sábà lọgá ẹ wọ àdúráàtì táwọn tí wọ́n jẹ́ àwọn ọmọ ẹmẹ̀wà sọ ọwọ àdúráàtì wọn sọ ìtumọ̀ ẹni pé kókó tàbá bára àwọn jùlọ tara àwọn ẹmẹ̀wà kọ́dà kan má fẹ́ràn ọba àfẹ́rẹ́ mú sáfẹ́ àlọ́ tọ́ba bá dá tọ́ba tí dùn ló ń dùn àwọn ọmọ rẹ̀ ló dà tó tọ́sán bá ti dà títí ń sẹ́ẹ̀tì ti wà ń bẹ̀ ẹ́ ọ̀tọ̀mátíkálì oríṣi olùwọlé òun lè ní làwọn fi sọ pé ẹnìbọ̀dì sẹ́yìn bá fi lè rọ́kàn rẹ̀ gbámú ó ti wí ni ẹ lè rọ́kàn rẹ̀ gbámú ó ti wí ni olùrà ní sọ́là sọ́là tó ní wọ́n ní àti ìjẹ́ka di mọ́tà ìgbà sọ́là ha sọ́là àìjẹ́ka di kúlù wọ́n ìgbà pàfẹ́dẹ́ pàfẹ́dẹ́ ìjẹ́ka di kúlù hù padà wọlé wọn. ẹran kan bẹ lára tó bá da ìgbà rọ̀dà tó bá bàjẹ́ ìgbà rọ̀dà ló lọ. tọ́ka yìí o tàbí síbẹ̀ yẹn pẹ̀lẹ́ tó ti ń sàn wá. Jẹ́wọ́ ìṣe tó ń jọ téèyàn náà bá fẹ́ kọ́ọ̀tì àìsàn kan àbí téèyàn bá fẹ́ mú ìrìn àwọn ìjọ kan sọ̀pláì wọn lẹ́kọ̀ọ́ kọ́kọ́ tọ̀. Hmm? Kọ́má sọ pé nígbà ah, ọ̀gá kan ló ń sáìsàn ibẹ̀ ní káńsà ti bẹ̀rẹ̀ tí káńsà ìwà àkọ́kọ́ ẹni pàṣẹ ohun ń pẹ́ẹ́lì. Áfíù yẹn òde ìfẹ́ bẹ́ẹ̀ náà ni ọkàn ìpínlẹ̀ ìmánì àti àtàkùn kuran ló sọ bẹ́ẹ̀ ọlọ́run kọ́ láti àárọ̀bù àmàlà àwọn ará òkú sọ bá ń bọ̀ lọ́wọ́ bá gbọ́ ó lẹ́kú nínú wà ní ìgbọ̀ngbọ̀ ẹ̀gbọ́n lọ́wọ́ bá gbọ́ wà láti kúlú àtìlámù alẹ́ tó sọ adúwọ́lẹ̀ fọlọ́ wà lámà yẹ kó lè ìmánu ìṣòro tí ìmáàlì ò tí ì wọnú ọkàn mi yẹ ẹ ìmáàlì náà ní gbólóhùn tán lọ ọsọ yàtọ̀ ṣùgbọ́n ara ìfẹ́ ọlọ́run àròrí ọlọ́run ni pé ọlọ́run ọba gba minimum requirement fún yàn láti wọnú Islam ọlọ́run ọba ò béèrè kó pé ṣé kọ́dà tó ṣe fẹ́ nìyí gan ní tó kú nǹkan kò bìlífẹ̀ ẹgbàá mùsùlùmí orí kọ́lọ́run bá kú ẹran ẹ̀dá kí ló fà ó ní pé ọ̀rẹ́ yìí ọlọ́run ọba ti gbà pé ọtọmátìkì ni pé kọ́dà bàbá ọmọ yìí pé tán bá bí fáwọn òbí kan jẹ́ mùsùlùmí ọtọmátìkálì mùsùlùmí kọ́dà tó wọ́n sọ̀rọ̀ sọ kí lè yóò sọ pé wà ní ọkàn ọmọ kékeré àmọ́ náà bá wá ṣe pé bí wọ́n bá kó ní ẹ̀sìn ní nǹkan o ní tí ó ṣe tí ó fi kó ṣe ó ní kí bá a gbà ó ní kí bá a yẹn kó gá ara ṣe ọlọ́run tọ́ níbẹ̀ yẹn ọlọ́run bá sọ pé ọ̀la mẹ́rin kúrò ìmá ìkúrò ní sọ́tò hajj ọlọ́run ni wàmọ́ yọ azim ṣáà ìrọ̀lá sọ iná ha ní takuwa ìkúrò àwọn nǹkan tó jẹ́ sáyẹ́nsì àti símbọ́ọ̀sì ọlọ́run kí láti ṣe àṣeyọ nǹkan tó ṣe wípé nínú ẹ̀sìn ọlọ́run bá ló gbé kalẹ̀ ọlọ́run wá ní kí a wo tító bí ọlọ́wọ̀n ọba tó gbé kalẹ̀ ká gbé àpẹẹlẹ fún kan tó gbé ọdúnlá ní ìṣòbá sílẹ̀ àwọn ọdákùnrin mọ́síláṣí lára gbogbo wa ọ̀pọ̀lọpọ̀ wa tàà rí lámọ́ àwọn èèyàn tán kọ̀ àmọ́ búlọ́ọ̀kù tán bí kọ́ àmọ́ ọ̀dà tán bí ọ̀dà rẹ̀ àmọ́ gbogbo ẹ̀ bọ̀dù pápá ti pè ó sì lọ́wọ́ ju ilé tó gbé irú rẹ̀ náà kàmínà lábíkọ́ rẹ̀ tabadọ́wọ́ bẹ̀ kó ní táwù ẹ̀rọ wà bẹ̀ ká má pariwo tabadọ́tọ̀ pé kó jẹ́ pé ṣàyẹ̀rọ̀ so pé everybody tẹ́ bá ti wá rí wípé àwọn nǹkan tó jẹ́ ṣàyẹ̀rọ̀ ńlá gẹ́gẹ́ bí mọ́sálásí gẹ́gẹ́ bí kàábà gẹ́gẹ́ bí wọ́n ń pè wọn gẹ́gẹ́ bí ẹran àdáyá pàfẹ́fà ní nǹkan tó bá ọlọ́run bá lórí ẹnìkan tí bá ti ń gbé tóbi ìgbé tóbi tí ń gbé tóbi ọlọ́run ọba tó sọ̀rọ̀ṣẹ́rà ní kọ́kọ́ ń gbé tóbi nígbé tóbi yẹn bí dára yìí lọ́nà tó wà mọ́ yóò abdul shahiro lá ẹni bá ti ń gba àwọn nǹkan tó ọlọ́run ọba tó fà iná ha ní ìfàkùn àlùkòlò ara ìbẹ̀rù fọ́kàn ọkàn yẹn bẹ̀rù ọlọ́run pé dàtí òun láti rí wípé àtẹ̀yìn àríyìn àtẹ̀yìn òríyìn èyí ó ṣe ta ọdún ìṣàárẹ̀ lọ ìyẹn náà ni tí yẹn bá lọ sí hajj ẹ̀rọ kọ́lé kápá kí ní sẹ́yìn ó fi hmm? kí ní sẹ́yìn ó fi kì í ṣe lásán torí ọwọ́ ọlọ́run and bọ́lá bá ti pè nǹkan ní nǹkan tiẹ̀ ó tún fún un ní special level gbọ́dáyìn gbogbo nǹkan tó wà nílé ayé àtọ̀rọ̀ ọlọ́run lórí àbí bàbá pé mọ́ náà lásìlẹ̀ ètò la ilé ètò atakọ́ náà lọ́nà lórí nínú náà àmọ́ ní ti bá ṣòṣèré ọlọ́run bá fi tìsí ara rẹ̀ láti fún kiri nǹkan ẹ̀rí iyì ẹni tí ìdánwò bá ti fi tìsí ara rẹ̀ tó bá fi láti fún fún níyì nǹkan ìyẹn tọ́ sí àpẹẹlẹ ọgbọ̀dọ̀ kan lè gbọ̀dọ̀ gbé ọlọ́run áàlì wí náà kọ́tùlá lọ́kùn àyà fàǹkún ní ọlọ́run ní fún yín ní sáìn fàlátà mọ̀sú àdùsù ẹgbọ́n ọ̀fà burúkú gbogbo àwọn àǹkún mi yòókù náà ọlọ́run ló dáhùn àmọ́ tó gbọ́dọ̀ ti pélé ní báyìí ní tó ti ní special privilege tó mi ti gbọ́dọ̀ tó ọlọ́run ní wọ́n yóò agbóhùn ṣe ayọ̀rọ̀ lọ ìnáhà nìkàtọ̀ ìyẹn náà jẹ́ ìpínlẹ̀ ìbẹ̀rù ọlọ́run gẹ́gẹ́ ìjọ kan ló ti ànábì sọ̀sọ́lá náà nípa àti àtàkùwà ààbò fẹ́rí pọ́ǹtì yìí aláti gbọ́ọ̀yé agbọ́ọ̀yé tẹ́lẹ̀ àmọ́ tó ní kan bẹ láwùjọ wa tí wọ́n fẹ́ máa sí lò àwọn náà padà wá di ẹfásáìsì ìpìlẹ̀ àgbọ́ ìrẹ̀ gẹ́gẹ́ ipé nìsín nígbàtà tí láwọn ẹ̀sọ́ pé nìsín òun tiẹ̀ irọ́ ní ń pa

òfin olùfẹ́kì kankan òun lẹ́gbẹ́ kò sí bó ṣe gbogbo dẹ́rẹ̀ lè ṣe fún yàn láíláí kódà fọ́ kágbé bàtí yàn kò lè ṣe ìjọba ìtàdì kan lè ṣe ìṣù kágbé bàtí yàn lè ṣe lágbájá má fẹ́ràn lágbájá má ó kàn sọ pé gbọ́ náà ni ẹ́ bọ̀ ìbò lè ṣe ìjẹ̀ pé kan dáa tó ṣe gbé bàtí láti ṣe ìfẹ́ràn rẹ̀ nù èyí tí ò lè ṣe ìjẹ̀ gẹ̀gẹ̀ ọ̀rọ̀ náà fẹ́ ṣe pẹ̀lẹ̀ tó gbé sẹ́rí yìí tí ó lè ṣe ìyẹn ara àwọn èèyàn náà kọ́ tó náà lè ṣe torí rídè kan àbí kìí tọ́ wal iman iman i'tiqadun wa qawlun wa amal iman nígbàgbọ́ kọ́mpónẹ́ǹtì mẹ́ta ilé gbọdọ̀ wá ń bẹ̀ i'tiqadun belief pẹ̀lú ọkàn lòun ó ti bẹ̀rẹ̀ kọ́ọ̀lù statement ọ̀rọ̀ sísọ wà á mọ̀ ìfẹ́ ṣíṣe torí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn bí wa sínú Islam kò jẹ́ ká lè ṣe ká lè ká lè conceptualize ètè kọ́ọ̀dù before kọ́ọ̀lù dàbí kábìlì tó kákàkà káyè sí káyè kákàkà tó ń sàbí àìsà akọ́kọ́ pìlípù kankan náà ló wá mú pé mo fẹ́ gba sàm kò sẹ́ni kankan tí ó sàn kankan tí wàá ṣe é kékeré tó máa ń dẹ́rù bá kéèké bá sì ní nílé mi kí ní kan ní sọ̀kalẹ̀ sọ́kàn rẹ̀ pé mo fẹ́ sọ fún ẹni kí n wí láì má fọ́ ọ̀sẹ̀ sọ èyí kọ́ọ̀dù là kọ́kọ́ tó yòókù sọ́kàn ara ìmánì ẹ parí sílé. bẹ èyí wa níbi tí kọ́ wò mo fẹ́ sọ ẹ̀yà ìṣẹ́gun ìlànà ìlànà ìtumọ̀ gbà báyìí mo fẹ́ wá fẹnu àfáàmù ibi tẹ́sí mọ̀ pé fẹnu àfáàmù nìkan kò wúlò onífọ́nà ọ̀bọ̀ ògbà fáàmù náà fi wọ́n àfáàmù náà ti bá kọlu tán sọ pé nashadu ìdákàlá rasulullah a àfáàm ẹ́ ajẹ́rì pé òṣìṣẹ́ ọlọ́run bá ní ṣùgbọ́n ìtumọ̀ sáà ìgbé yẹni ashadu anna muhammadan rasulullah náwó ọlọ́run ni wallahu ya'lamu ìdákàlá rasulullah ọlọ́run bá mọ̀ pé òṣìṣẹ́ òun ló jẹ́ wallahu yashadu innal munafiqina pé irọ́ làwọn mùnàbí fi lẹ́sẹ̀ tí wọ́n fẹ́ lóyún kí ni irọ́ sáńpa ọkàn wọn pé ìsáwìnì wọn ò bìlíbì ìsáwìnì wọn ò bìlíbì ṣùgbọ́n ẹ̀rọ ọlọ́wọ́ bá ti wá sójú rahman ọlọ́wọ́ bá ti sọ pé òpùrọ́ ni wọ́n dọ́lọ̀ bá pé ìyàdó òpùrọ́ òpùrọ́ náà ni máa bá níka níbi ìdájọ́ ilé ayé ọlọ́run ká nàájí àtàwọn tàbí ẹ̀ ká máa tú ìta mọ̀nájì kì í di pé mùsùlùmí hmm? lẹ́yìn tọ́lọ́ wọn bá sọ pé wọ́n lọ́ọ̀hùn yọ́ṣọ́ ọdún ìndà mọ̀nàtìkì sàkàbù ẹ̀tí tí wọ́n ní àkàmù dùnà kí ni pọ́ǹtì bẹ̀rẹ̀ ká mú gbà rẹ̀ pọ́ǹtì bẹ̀rẹ̀ ká mú wọn ni pé a lè rí èèyàn tí ó pọ̀ lọ láàrin wa náà tó ṣe pé n tó hàn sí wa nìkan náà làwa fi ń jọ́ọ̀jì wọn kìí ṣe tá a bá fi jọ́ọ̀jì wọn lọ́wọ́ fi jọ́ọ̀jì wọn kí kú sí ẹ̀sìn tó ká kó mọ̀ ṣe kìí ṣe ẹ̀sìn fẹ́ẹ̀sì kan fẹ́ bá validate tí gbogbo ilé ayé bá sọ pé mùsùlùmí ni bọ́lá bá lè bá ṣe mùsùlùmí ni mùsùlùmí àti bá ìsọ̀pẹ́ lè ṣe mùsùlùmí ni wọ́n tó mọ́ ó kàn ní sọ ìyàn kadé tó ṣàpé tí ìyàn bá sà ń tan ẹ̀lòmí ò sà ń ó sà mọ́ra rẹ̀ so tá a bá ń sọ̀rọ̀ ọkà à ń sọ̀rọ̀ pé nǹkan tó jẹ́ kìkì wa àtàwọn àtọ́lọ́wọ́n ọba wa irrespective of ten kankan bá rò bọ̀bọ́lọ́wọ́n bá ti wá ṣe torí kí nìkan káàkùn mọ́ ti gbalẹ̀ nǹkan yìí mọ́ ti máa kílèmù fún òní ọlọ́run wá ṣe pé human yóò ní component mo ti ní component ọkàn ó ní component orí kan sódà kò ní jẹ́ ordinary pain kí ló ti bá rí pé pé ọkàn ló le jù pé tó bá yẹ pé lóòótọ́ o ọba nìkan kan lọ́kàn rẹ̀ kò yẹ kó lè fún ọ láti lè so tẹ́yìn bá tó wá fáìlì ti jàwárì tìtoríkè tó fáìlì difficult ọ̀kanú méjì ní kíni pé kò sí kankan lọ́kàn rẹ̀ àti tó wà lọ́kàn rẹ̀ òkun yes wípé ah, àwọn èèyàn yà so al-iman qawlun àbí i'tiqadun wa qawlun wa amal bìlífù kan wà lọ́kàn wa bìlífù wà ní ìdíwà láti sọ ẹ́n tàbá sọ tánkọ̀ àwà ṣe mẹ́tẹ̀ẹ̀ta ìyẹn náà ni anybody tó bá fẹ́ ṣe lè fa inú Islam tọ́rẹ̀ tí mo náà sì sí yóò ṣe wàhálà ní ayé ẹ́n yóò wá tún jẹ́ ìyàlọ́nà because lè fa inú Islam ò ṣe é ṣe láì má ṣe effort nífàá tẹ́yìn bá fẹ́ ṣe nífàá inú Islam wọ́n fẹ́ jẹ́ mọ̀náfíkì kò ṣe ó lè jẹ́ tòró òun náà ń kọ́ yóò sì wá kẹrùn tí ó padà wá wò pé àtúbàtẹ̀ ah, kan ní ṣe kí n ṣe ẹ̀ta wàhálà kan náà láàájọ́ ń ṣe ọlọ́run bá tó pé orí tí ó lè tí ó sì ahọ́n lè tí ó sì ọkàn orí tí ó sì gbé ọkàn àárín lè rí àti ahọ́n káàkiri ìdájọ́ ayé ẹ̀rì tó bá ní so àmọ́káwà náà wọ́n á jòkó sílẹ̀ ibẹ̀ àwọn sábàtà ti gbà pé báyìí ní kìí ṣe kéèyàn gbà làwà áta kọ́lọ́hàn ọba kó mọ̀ káàkọ́lọ́ ọba bẹ́ẹ̀ ń ètè kọ́lù kọlù ọkọ̀ wà á mọ̀ lọ́lọ́ pẹ́lú ìwọ̀lù ìjọba rẹ̀ eríkì àtọkàn náà òun náà ṣiṣẹ́ kí lọ́kàn yóò ṣe ọkàn láwọn activities kan tó lọ pẹ̀lú ẹ̀sán anything téèyàn bá believe to be true pé a kì í bẹ́ẹ̀ ṣe rí ara tọ́kùn òṣèré pé yóò fẹ́ràn kan tọ́jú ìfẹ́dàdà bá àmọ́ gẹ́gẹ́ mi sọ́kàn àmọ́ ilé ẹni tó bá ti kàn ọ̀rọ̀ ilé ayé wa ilé ẹ̀sìn wa nìkan láti máa fẹ́ tẹ̀sẹ̀ kọ́lọ́hún ọba gbà fún wa pé èèyàn lè lo orí fi ara láti lè fún mùsùlùmí àwọn èèyàn wá ló sílẹ̀ kò sí ẹni kankan tí ó sọ pé i believe in education kẹ́mi yẹn kí wọ́n sọ pé wọ́n ní ọmọ rẹ̀ lọ́lẹ̀ kò sí ẹni tí ó bìlì tí ó bìlì bẹ̀rẹ̀ yẹn tó bìlì ẹlẹ́bìlì bẹ̀rẹ̀ tó wọ́n lẹ̀ tẹ̀lẹ̀ ní champion wọ́n lẹ̀ fún ngo ẹgbọ́ pé ngo pé káwọn èèyàn lọ́lẹ̀ wọn ni ọmọ tí yóò lọ ṣé kò sí ṣé kò sówó ni ó wà ẹ̀ǹtẹ́ wọ́n ti náà àwọn ọmọ oníkò sí kí ló dé kò kà lọ́rẹ́ fà ẹ̀ ní ìbùkà kan ọkà lókè lóòtọ́ torí pọ́kàn ní ìpínlẹ̀ ìmáàlì ó ń bá lókún náà wọ́n á fẹ́ lu ọkàn ní ẹ̀sí kò pọ́síbù kí nǹkan tó kalẹ̀ lọ́kàn èèyàn nílé gbádùn bẹ́ẹ̀ bá fi ní bẹ̀rẹ̀ tèmi lọ́kàn kọ́là kó rọrùn èèyàn nílé gbádùn òun náà lẹ́bi yẹn ló ń tànyà oríṣi èèyàn kọ́ ló ń tàn perception èèyàn ló change ó tẹ́ kéèyàn rí nǹkan bí èsì ẹ̀sì ní ẹ̀rí náà lèyàn ti tẹ̀lé ẹ̀yìn ẹ̀sì wá kówó síbẹ̀ nígbà tó sọ pé ó ní ọbẹ̀ nílò láàmọ́ lóṣooṣù ìfẹ́ pé ó bìí bẹ̀ kò tẹ́lẹ̀ sí pé ó bìí tí dókítà ní app bọ́bá ti lè bìí bù kọ́lá ló ju ọlẹ̀ ni òun náà lèyàn máa fi ń gbé lèyàn gbọ́dọ̀ fún máa gbọ́kàn rẹ̀ sápamọ́ bẹ́ẹ̀ bá ti lè kápẹ́ ọ̀kàn rẹ̀ èyí sàgbá fún bẹ́ẹ̀ bá ti lè kápẹ́ ọ̀kàn yẹn owó ìyẹn gbọ́dọ̀ mọ́ fi gbọ́ kọlọ rẹ̀ yóò gbọ́ kàlẹ́ wa ó gbọ́ ọmọ gbọ́ kọlọ rẹ̀ náà pamọ́ sábà fi lè kókò kò sí tóbi yìí bẹ̀ ó tán nù. gbogbo nǹkan tẹ́lẹ̀ ti ń ṣẹlẹ̀ láyé nísìnyí tí mídíà ń lò tí mídíà fẹ́ kúrẹ́ẹ̀tì fún wa náà ni pé kó kàn ṣe ìfàǹfẹ́ṣàn wa pé kó orí nǹkan bá bó ṣe tó bá ti bàárẹ̀ báyìí ó ti bá kí nǹkan má da jù bẹ́ẹ̀ lọ so náà amọ́lẹ̀ kọlù bí ẹ̀ bá ti dì ní ìfún kan tí nǹkan bá dà wà á fẹ́ràn wà á máa hó kókó jẹ́ tiẹ̀ wà á máa bẹ̀rù kó má bọ̀ mọ́ hmm? dáadáa kátó apply sí ìmá erisa mo fẹ́ràn kan ó sì wù mí so èyí ó máa fẹ́ tó bá fẹ́ tán wà á máa hó kókó jẹ́ tiẹ̀ wà á máa ṣẹ́tọ̀ ẹ̀rọ sì máa bọ̀ kókó má bọ̀ mọ́ lọ. so nǹkan èèyàn bá bí ìlú rẹ̀ ló ṣe rí bẹ́ẹ̀ náà wà ní ìmáàní náà ṣe kò sí ìmáàní pé ọlọ́run bá ti fún wa fáwọn náà ti fi lè sọ ọ̀ṣọ́ òde náà kan tọ́ náà wọ́n ní falkọ́lùbù yóò mi wọ ìfọ̀dù ọkàn yóò gbọ́ ọlọ́run ọba gbọ́ wọ ìfọ̀dù yóò sì gbọ́ ọlọ́run gbọ́ kí ni ìyàtọ̀ yu'min àti ìsọdẹ̀ tábà fẹ́ tú ìmọ̀ àwọn ìmọ̀ tó sí pé àtọ̀sídé tó pé èèyàn bì yí tó pé nǹkan tú ó wà lára rẹ̀ ní kí ó sì túmọ̀ rẹ̀ tán ó wà lára ìtumọ̀ ìmọ̀ nìyẹn kí ó sì túmọ̀ tí èèyàn bá lè tọ̀sídé tó nìkan pé èèyàn bì yí pé nǹkan tú nìtumọ̀ ìmọ̀ ìgbàgbọ́ èèyàn ó ta kó Kùránì èyí ó tako súnà nàbí èyí ó tako ìjùmọ̀ èyí ó tako táwọn afáwọ. sọfẹ́ àti pé bìlíìfù nìkan yà á mú gbàgbé mú gbàgbé tù bìkọ́ ìyẹn lè gbà pé nǹkan tù hmm? bọ̀ fí ẹ̀ máa ìyẹn lè gbà nǹkan tù fí ẹ̀ máa jù ẹ lẹ̀. báyìí ẹ lè rí dókítà tí ó sọ pé yóò sọ fún yín pé pẹ̀lú fàmílì kan gbé jáde who gbé jáde lọ́dún tó kọjá èèyàn báyìí ló kú àtẹ̀sọ́ọ̀tì wọn mú sìgá àbí èèyàn báyìí ló ní káńtà kìnnìkan lọ́n káńtà lọ́sọ̀ mú sìgá òun ó mọ gbogbo ẹ̀ òun ó sì mọ mú sìgá yóò mú ju fún ẹ̀ ó lè fún ọ ní sàdítéèkì tó sọ fún pé àwọn èèyàn kan mú kókín àwọn èèyàn kan báyìí ni wọ́n lọ́nà oṣù sẹ́ẹ̀mà wípé dókítà tó sọ lé ọ̀rọ̀ pé kò ní the right information ó dẹ̀ bí gbọ́n information ẹ̀kọ́ àmọ́ nǹkan ní overwhelming kò dé kó lè act according to nǹkan tó so nínú Islam tábàdàpọ̀ ìmáà ihe í ṣètumọ̀ rẹ̀ ní àtàkùkù ìbílí pé nǹkan ojú nìkan ó ara àtumọ̀ rẹ̀ ó ní àtàkùkù máa ẹ̀ǹtìyà kí èèyàn gbà nǹkan gbọ́ kí èèyàn wá sọ méjì fún ẹ̀gbọ́n èèyàn ti lè kan ó wá méjì fún ó mọ lọ́n lọ́lọ́ nǹkan tó ń fa ìlú kọlọ́ lọ́lọ́ bí. sọ̀rọ̀ àrùn ó hmm? mọ̀ kó dodo lànà ìlú sáńtọ̀ kó kan dání. Hmm? tọ̀ náà ìtumọ̀ ẹ̀ pé a lè rí èèyàn tó ṣe pé lọ́kàn rẹ̀ ó bà kó dodo lòún sọ bọ̀ tí ò juwọ́lẹ̀ láti gbà sòtòrí ẹ̀ ní pé ìmáàní kọjá pé lágbájá ní tọ̀sídẹ̀ nìkan ibi táyì ti mọ̀ pé bẹ́ẹ̀ ni ẹ bá ti wo orúkú ọ̀dù ìmáàní fúnra hmm? ẹ wo ìmáàní ẹ wo àmáàná hmm? ẹ wo amúnù ẹ wo àmáàní ẹ kan àmáàní òun ni kíkan sọ pé ní alásùmọ̀ rẹ̀ lágbájá ó seek asylum ó seek protection pé ah wọ́n fẹ́ pa nínú àánú tó bá ti wọ̀ lójì fún ọ̀lẹ́ pa ọmọ ó ti wà sí àmà irú ẹni tó bá wà sí àmà nílùú tó wà rẹ̀ báwo lẹ́sẹ̀ gbèsè ọ̀rẹ́ bí yóò ti dára lẹ̀ pé ọkàn mi balẹ̀ bí ẹ́ that eh, information yóò wà bẹ́ẹ̀ kò ní mọ̀ wáyé wọn ó yóò trust àwọn yẹn tó wá trust trust ó wà níbi sí vulnerability trust lẹ́nu ìjọba ní trust ní máa ń níbi sí vulnerability tó bá trust yẹn ní òní máa sọ́ra báyìí tó bá trust yẹn máa dára lẹ̀ máa tú ara lẹ̀ ẹni tí yóò bá trust ní dára lẹ̀ wọ́n ẹ̀ẹ́dẹ̀rì pé tí ó bá gbá yàn náà kọ́ ibi tó kọ́kọ́ mú yàn náà ni pé vulnerability ẹ̀dẹ̀ ni wà ta torí pé o ti trust ẹ̀ so ara word iman aman mean protection ibi mo wọ̀lú kan báyìí ọkàn mi balẹ̀ wípé nǹkan kan láburú ò lè ṣe mímọ́ kí wà ní ìwà jẹ́ kí n jurálẹ̀ ìmọ̀ ò báyìí wọn amánu al-amnu ìfọkànbalẹ̀ òun náà tó ń tó fún náà mìíràn gbé bẹ́ńdà fún kálukú ẹlọ́sùn sábàlì kẹjọ dá àwọn ọlọ́pàá òṣèlú ara jẹ torípò ọkàn rẹ balẹ̀ fáwọn kan bẹ tán tí ń mójú tó kìnnì àdúgbò dá ọlọ́dẹ ẹ̀kọ́ amúnù èyí ó Amana ó wà bọ́ nílé about trust èèyàn máa ń sáfẹ́ ní téèyàn ò trust lọ bá ẹni téèyàn trust ni nítorí owó ìwò máa gbé sí ìfẹ́kẹ́ o tẹ́bí mi fẹ́kẹ́ ni ọ̀dọ̀ tí mo trust wọn ni wọ́n jí ni màá fi lérọ́ ìwá ní tẹ́kì mẹ́jọ tí mo tẹ́ tó gbogbo bí kò ti dé safe place bọ́dẹ̀ lè yíò kéèyàn bìlífù wípé nǹkan jódodo pẹ̀lú pé èèyàn wá sọ mí ìfún nǹkan yẹn. kì í sọ náà ṣe mo dúró bójú òdodo nìkan mo dúró bójú òdodo mi jẹ́ mo wá sọ mí ìfún. ìtumọ̀ ìmánu òun lẹ́ẹ̀kì rí wípé tá a bá ní ká tú ìmánu sí tàbí nìkan. pé gbogbo àkójò tó ní ọkàn rẹ̀ gbà kó ní ọkọ̀ sí ìtì rẹ̀ gbàkẹ̀gbé ìbùdó jẹ́ mo gbà pé rọ́ọ̀nù àbí bọ̀ kí lọ́lọ́run ọba ń lo ọkọ̀ sí ìtì ìmáàrùn fún ní Qur'an àti sunna kúfùrù iṣẹ́ kẹfẹ́rí lọ́mọ ní ìmá ìkéde tẹ̀sílì kọ́sọ́bá pé ìpè ní rọ́ọ̀nì ìtumọ̀ tí ó ní pé anybody tó bá hàn sí pé rọ́ọ̀nì nǹkan nìkan ní which is not. Ah, because ọlọ́run bá sọ fún wa pa sọ̀rọ̀ àwọn ha wọ́n dì náà nǹkan ẹ̀yẹn àwọn wà sẹ ìkọ̀nẹ́tà àǹfúsù ọkàn wọ́n gbàkó dòdò ni ọlọ́run sọ pé ọkàn fẹ̀rẹ̀ àwọn gbàkó dòdò ni ṣùgbọ́n kẹ́ dì náà ni so ah, ṣùgbọ́n ẹ kí n fún yín ní example tó jọ nísìnyí nígbà ọ̀rọ̀ data and discussion ó ń ṣẹlẹ̀ lágbàáyé tí wọ́n ń sọ̀rọ̀ ń pa pé lamẹ́ríkà ní torí àwọn Trump àti wàhálà kan pé dé wípé àwọn èèyàn kékeré táwọn èèyàn lose trust in science tí ló bá tán ní lose trust in science àwọn àkàntọ́ fáwọn òbí pé ọ̀rọ̀ climate change tán sọ pé lọ́nìí ọgbọ́n òbí yorùbá tí rọ ni pé kàní ìgbà àwọn scientist wa ń sọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀ wọ́n sọ pẹ̀lú ẹ̀ lẹ́yìn kan wá make contribution say no from the survey made táwọn ṣe àwọn èèyàn olú ti trust in time kì í ṣe loss of trust ló ṣẹlẹ̀ loss of influence ló ṣẹlẹ̀ science yóò nírú influence tó ní má níbi policy òun ní fẹ́rẹ̀.

yìí dẹ́gbọ̀n mo bìlífù wọn sábà pé nísìnyí àwọn àwọn àtọ́dún twenty personal lager fa àwọn tó pọ̀lọpọ̀ wọn àti ẹ̀dẹ́gbẹ́ ẹni lábáyá tó ń tẹ̀lé gbogbo náà tọdún kàkà sí ni kò lè tẹ̀lé ẹgbọ́ ó mì pé kò sí trọ́ọ̀sì kankan bẹ́ẹ̀ náà láti bẹ̀rẹ̀ torí pé ń bá fẹ̀ẹ́nu rẹ̀ mú ni nígbà tó pọ̀lọpọ̀ yìí pé à ẹ̀dẹ́ bọ́ tó jẹ́ fóun wọ́n tóun wá wí pé àwọn ah, ò lè ṣe nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ò lè má ṣe nǹkan tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ń ṣe ní mú wọn tẹ̀lé kéde kófẹ̀ kan trọ́ọ̀sì pé jẹ́ni yẹn sọ ojú aláwọn ìfẹ́ wọn mà ṣùgbọ́n àpọ̀lá àdúgbò àti gbogbo yẹn wí lánàá fún so iman bó ṣe ní tàbí kùnú ló fún èyí ò jù wọlé because ìyẹn gbọdọ̀ wà vulnerable hmm? tẹ̀bájì fẹ́ mọ̀ ẹ̀kọ́ máa fi trust bẹ̀rẹ̀ kò sí ìkẹta tí ń jẹ́ trust ju vulnerability lọ vulnerability ni pé kí èèyàn rí èèyàn wọ Islam bá ah, mo ní wọ ẹ̀yọ ẹni tẹ́yàn bá trust náà ní mọ́ ìyàwó Islam ní ti báyìí tẹ́yàn bá ní password tó fi ń password gbogbo nǹkan ẹnìkan náà ni ó dáàmú àrí ó gbọ́dọ̀ wà wọ́n níbùsẹ̀ nìyàn ó wà sọ nínú ìṣẹ̀lẹ̀ because trust me náà tá a bá ti gbogbo òfin pẹ́pẹ́ afẹ́ travel ẹ̀sì ẹ̀chẹ́kì àwọn èèyàn kan fẹ́ travel ẹ̀chẹ́kì báàgì wọn àwọn kan ń bẹ táà ní chẹ́kì báàgì wọn fún ká trust wọn so tá a bá ti fẹ́ máa sọ̀rọ̀ ìmán ẹ má jà máa sọ̀rọ̀ pé lágbájá pàfọ́ dodo kó tó ń do nìkan ẹ máa gbé ìgbà ọ̀nà trust táàkì lè mọ̀ pé lẹ́yìn bàtà bá gbé nǹkan bá gbé òdòdó sọ́ńkọ́ o èèyàn wà jura lẹ̀ ó ní ìmọ̀ nǹkan sọ. ìjura lẹ̀ yẹn bí ṣọ́ọ̀ṣì yẹn bá ti wá háìsì ẹ́ yóò fi mọ̀ sọ̀ bí. so now wọ́n wá ní ọkàn yóò mìíràn pọ̀lùsọ́dọ̀ fífà lọ́dún yóò mìíràn pọ̀lùsọ́dọ̀ fàyóntì jù kọ́lá ṣàhádà tàbí àtòkọ́ kábìrì òun yóò wá pòlìsì ṣàhádà pàtó lórí ahọ́n bìlífọ̀ kan yóò pòlìsì ṣàhádà pàtó lórí ahọ́n tọ́mà yá ámàlò ọlùbọ̀ ámàdàkú tọ́ bìlífù lọ́kàn ti bẹ̀rẹ̀ ọkàn ó tẹ̀sẹ̀ wá ṣiṣẹ́ kí ni iṣẹ́ tọ́kàn ṣe mímà abátín ìfẹ́ yóò tẹ̀lé wà káwọ́ ìbẹ̀rù yóò tẹ̀ ìbẹ̀rù pé kéèyàn má lu nǹkan téèyàn fẹ́ràn ìbẹ̀rù pé kí nǹkan kan má di ìyàn lọ́nà téèyàn má di ibi nǹkan téèyàn fẹ́ òun náà láti máa ń lò fọ́rọ̀ gbèsè ayé wa bí ìfẹ́ nìkan bá ń bẹ tó sọ ní pípẹ́ à ní gbogbo fámìlì wa o ẹnìyàn kan lọ yunifásitì ilé o ìwọ náà ló sì kọ́kọ́ lọ o wọ́n sì tó bá ti parí báyìí láti di olóríire tàbí kí lẹ́ẹ̀mọ́ ṣe ìjọba ti wọ yunifásitì ẹ mọ̀ wọ́nà tó gbogbo nǹkan tí ò bá ní jẹ́ kó parí ẹ́ sáfù kọ́ọ̀fù ẹ sì máa àfíìsì rẹ̀ ní gbogbo nǹkan tó jẹ́ kìkì ní ìdí máa wù ú òun náà fara náà kọ́ yóò mọ fantasai pé àti mo padà wá di kí náà ìdí máa ti bára mi rọjá bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ ìmá ṣe rí belief ní ọkọ̀ bẹ́ẹ̀ ní trust na ọkàn òṣìṣẹ́ rẹ̀ ní mahabba tí ọ̀rọ̀já tọ́kà bá jẹ́ ìdáwọ̀ fàyà tàhárakù lè zikara ahán ó ma wá rántí ọlọ́ ọlọ́ ẹni tí ti ń fẹ́ràn ò ní ní gùn ma mẹ́ṣẹ̀ òun lẹ́mọ́ fi ń rí wípé tó bá fẹ́ sọ̀yàn ló kọ́ in tó bá kọ́ mọ̀ tẹ́lẹ̀ ẹ bá mọ wọ́n ṣọ́ọ̀dì náà máa fi sọ ló kọ́ bàbá mandate nù mandate nù ò lè mọ́ sọ bá gbọ́ báyìí gbọ́sọ̀ sọ òyìnbó kan báyìí láàrin tó náà yóò dàpọ̀ mandate hmm? tẹ́lẹ̀ náà bá sì rántí láwọn ilé ìwé tá a lọ àwọn tó dáhùn principals wa wọ́n ti láwọn ọ̀rọ̀ tá a fi mọ̀ wọ́n torí pé nǹkan yọ kan náà wọ́n sàmọ́ ilé ẹ̀ fásitì lé lórí so ìtẹ́yìn bá ti ní passion fún ìrántí rẹ̀ ò ní kú ọ̀hún lẹ́lẹ̀ òun lẹ́sìn rí fáwọn kan ń fẹ̀sìn láwùjọ wa ní bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ń kọ́ àwọn sàlámù àlékún ọmọ ń dò àwọn sàlámù àlékún ẹ̀ orúkọ sígbà kan sàlámù àlékún okú lẹ́nu ẹ̀ lẹ́sìn rí pípa àwọn tọ̀hún náà táwọn náà sọnù tẹ̀lé alèlú àwọn ọmọ ń dò náà kò ní kò lẹ́nu rẹ̀. sọ nígbà èèyàn bá ń fẹ́ràn yóò máa pọ̀ níwọ̀n tí ẹnu yàrá ahọ́n náà mú zikran wà kìrọ́ àtàlù kọ̀ọ̀kan bí ẹ̀ bá ń fẹ́ràn ọlọ́run ní fẹ́ràn ìtàn ọlọ́run bí ẹ̀ ọlọ́run bá náà kọ̀ ó fẹ́ gbọ́rọ̀ ó fẹ́ kọ̀rọ̀ ọlọ́run ìmánì tí ó bọ̀dẹ́ bá ṣe sọ ibi tí ìṣù ti dé òní pé àwa ní lọ́ọ̀sì pé wọ́n bí wa sínú Islam tọ́gbọ́n bẹ́ẹ̀ ní Islam àgbo tún séèjì pé bìlíìbù lájúwọ́ bẹ̀ kò jẹ́ ká mọ̀ tí bìlíìbù máa ń ṣe fẹ́sì tó ẹ̀ká àpárùn bá bẹ̀ alhamdulillah fún bí a sínú Islam gọ́sọ̀ yíò náà pẹ̀lú náà fi mọ́ gẹ̀ẹ́kẹ̀ ráìtì àwọn tó ẹ̀ká bá pàṣẹ séèjì yẹn òun lẹ́sìn rí wípé ẹni tó bá ṣe yí pé ó bá ti kọ́kọ́ lo láìpù kan rí tó lo láìpù kejì tó mọ́ yàtọ̀ rẹ̀ yóò lọ sí láíláí láíláí àdọ̀rọ̀ àti ẹ̀rọ tẹ bá wo táwọn èèyàn máa fi ń lé ẹ̀ńfásísì lórí education láwùjọ wa orí pàtàkì rí pé education ṣe fáwọn níbi social mobility ṣe hà àwọn bàbá wa wọ́n ṣe àgbẹ̀dẹ́gbà ah, ìyàwó tó wá rí èmi tèmi àtúnfẹ́ sí irú tọ́lọ́wọ̀ bá ti wé yìí ṣe fóònù yóò sọ fáwọn ọmọ rẹ̀ láyé láyé àgbọ̀dọ̀ padà sílẹ̀ ẹ̀ tó kú ó dé sí ìgì kan tó wo kí ni nǹkan tó wù ní ìdí láìsí rán ó sọ díẹ̀ ó tẹ́kì decision ó tẹ́lẹ̀ ìlànà yẹn ó sì rí nǹkan tí èso tí nǹkan yẹn mú wá láyé láyé bìlídò ń ṣe àwọn tó bá wò ó ní pásítù stage ni ó ti ká tẹ́kì ìmánì wa for granted ìmánì ti wá ní ìdíkó grow nítorí ẹ̀kọ́ fi grow àṣẹ tó gbé wọ́n fẹ̀ kan ti fáwà ní pín ilẹ̀ pé wọ́n ti yọ sínú Islam bọ̀ kí títí bóyá nǹkan kan làwa ṣe ta discover ẹ̀ fúnra òun ló dé kánà mọ̀ yẹ lẹ́bi rí pé ìmánì òyìnbó yóò strong with you. èso òyìnbó lọ tó gbóhùn òbí sínú ẹ̀sìn ó ti ní wàhálà fá tí ń fi ń wá ó ti gbogbo nǹkan tán ó kàn gbọ́ káká pèrún ìjọ kan wọ́n ti pèrún sí ọkàn wọn sì balẹ̀ sáà wọ́n ti di àwọn kan sọ ní ní àwọn sẹ́rà kata àtàlẹ́ ìgbàdé ní kíkà àwọn èèyàn ń travel lórí ọkọ̀ ojú omi ní ọkọ̀ ojú omi wọ́n mọ wá ń kí jùmọ̀ àgbẹ̀ láǹkó tó jẹ́ mùsùlùmí náà nípa àwọn tó ń ṣe mùsùlùmí náà wà bẹ́ẹ̀ anytime tí ẹni tí ń ṣe kótópà bá ti wá ń ṣe kótópà obìnrin kan lọ́yà Bulgaria ní ọ̀sán kò òyìnbó ni òun kàn máa ń gbọ́ ó wá ní owó ògbọ́n tán wí o lábọ́wá ni wọ́n sọ ó ní ṣùgbọ́n ó kù pé tó bá gbà dé any point kan pé bá ṣe kó bá ní kù láàrin ìṣẹ́jú kan tó bá ka kí ní kankan ọkàn ó dùrà kan yóò tún dùn lẹ yóò tún máa sọ̀rọ̀ lọ tó bá ka kí ní kan yóò tún òun wá bí pé wa pé òun kó tó ṣe kú bá ní òun lọ gbé ní ilé ẹ̀rọ gbé after training tó gbogbo táìmù tí ń ka kùránì yẹn lọ kànáà ìjọba pé kàmá kọ́lá tààlà ẹ̀hẹ́n tó bá gbọ́ kọ́lá tààlà lọ́kàn ìgbà ìyàtọ̀ sáwọn ọmọ ọmọ ó ní yóò gbà àwọn olóògùn wọlé ẹ̀ à ókè ibi tóun ti ń ké kùránì òun tó rí pọ́tàn òun ṣe bákan yóò wá lùtí àbọ̀ wá rẹ̀ òun ti gbà àwọn ọ̀rọ̀ míì náà tó yàtọ̀ sí lè ẹ́ bọ́kà rẹ̀ ṣe wá ń rìn kò tó lè fi jọ yóò wá wáyé bá wá níjọ́ tó bá padà rí tán ètò ó sọ àwọn ìjẹun tí ò ní yóò lọ torí sáà nígbà bá fi yóò sì máa ń kaná hmm, yóò sì lù sẹ̀ǹtìfìtì ẹ èèyàn onílé máa rí àṣìṣì máa tọ̀ so tí ahọ́n bá mú ذكرا وقراءة القرآن وتتحرك الجوارح àwọn oríkèé náà mú sùjúdàn wárùkúwà oríkèé yóò forí kalẹ̀ fọlọ́ yóò ṣe òkú fọlọ́. dàtí tuntun à ń sọ ni pé ìmọ̀lẹ̀ tó wà lọ́kàn náà ni ó mọ̀ tì wá pé ọlọ́run ọba ní aṣọ ìka inú owó wa dùn páǹtì fọlọ́. òun lọ́lọ́run ọba ti ń sọ máa mú náà sì kí tó pé kò sí ìmọ̀lẹ̀ kankan lọ́kàn rẹ̀ ń kọ́ wò ẹ́ wá ìdá kọ́ mú ilà sọ̀láàtì kọ́ mú kùsàlà ìrọ̀ òun nàná. sábà dìde máa lọ òròjú wọ́n ti dìde ó lọ lọ́pọ̀tìlọpọ̀tì ẹ́ wọ́n mà pé àwọn òfin amákèéje pé wọ́n fẹ̀kan mà pé ń ṣe nǹkan kan fáwọn ìrọ̀ kúnyàn náà wọ́n fi ń ṣe kárí ní fáwọn èèyàn pé kọ́sà àríwá o mùsùlùmí lè mi náà o tó pé ìpínlẹ̀ ọba gbìyànjú ara àyè já sí ara àyè já sí torí pé wọ́n ti gbé fáwọn èèyàn ní pé káàkiri ọ̀sán ọ̀sán láàrin láàrin lọ́la bá gbọ́ àti mùsùlùmí òun ló kàn kó fi kí ìpé ọkàn nìyẹn fi ń fẹ́sì gbogbo nǹkan yókù láwọn ọ̀pọ̀ kan wà lọ ẹ̀tọ́ fẹ́ òun lẹ́kọ̀ọ́ fi pé ń jọ sí yẹn bá dì ní ìfún kankan kọ́nà àwọn ọmọ fún choice ni yóò lòun fẹ́ tó lè yàn ní yá ìwọ tó lọ ní ìfún sí yẹn kan ọlọ́run fẹ́ máa wa mọ́tò ní ìgbà àwọn tó bá ní òun fẹ́ ẹ̀dá fi mọ́ wọn ni kọ́ ṣẹlẹ̀ kọ́pìtẹ́ mo ṣe yíò mo kàn ṣe tó mo kàn fẹ́ pín sí dájú mi ẹ́ dájú mo ti wá ṣe báyìí fẹ́ ti wà hápí ẹjọ́ tó náà wà lè ṣe tọ́kàn wá ní ṣe bọ́rọ̀ kan ṣe rí kò ní ti ọlọ́run rẹ̀ bẹ́ẹ̀ náà lọ́lọ́run ti wá fẹ́ ká fẹ́ràn ọ̀hún níjọ́ tí èèyàn bá ti ràn ti ọlọ́run tí ò tí ì dakọ ọlọ́run tí ò kí èsì ìkan tó mọ̀ fọ́ ìmọ̀ ṣe wọ̀fẹ́ ìlànà ìtọ̀lẹ̀ ha eré eré òtò jí yóò mọ̀ sí àwọn iṣẹ́ rẹ̀ alẹ́ ti fi kọ́ ní ìlọ̀lọ́ èyí tó mọ̀ mú yẹn súnmọ́ lọ fàlùjá sáájú ààtẹ rí mi ọ̀hún lè kàn ó tẹ̀ lọ́kàn fàlàyé sàkérù ṣe ń tẹ̀lẹ̀ kọ́lbì nǹkan kan ò ní jòkó sọ́kàn kó ń lẹ̀ sọ́kàn ìlà rọ́hàrà mùjíbùbù ومقتضاه على البدل على البدل ولو بوجه من الوجوه àti kó ṣe ní pé implication nǹkan tó ṣẹlẹ̀ lọ́gbà àti kó hàn lórí ara nǹkí máa ń bí kó hàn lórí ara ṣe rí ara bọ́lọ̀ fẹ́ sórí fún wa ni pé káwọn èèyàn mọ̀ sí lọ́kàn wa tá a bá ti mọ̀ sí lọ́kàn wa àti gbogbo wa ní òtù ẹ̀rọ lórí gbàgbà lọ́gbẹ́jà báwo ló ti wá ń lùtù báyìí bóyá kí kó lùtù bẹ́ẹ̀ ni pé ọmọbìnrin kan bẹ tó fẹ́ràn àwọn kò ní sọ fún ọkàn rẹ̀ náà ó yẹ kí má dùn kò sí nǹkan kó sì máa dààmú ọkàn rẹ̀ tó ní àlára lẹ́gbàá náà ta kó wá lù báyìí láti lù mí ò ní mi ò ní bọ́ lọ́nà ọkàn fún wa náà ní pé fọkàn kàn sí ìlú tá a tí ẹ bá ti dé àrírí ayé èèyàn dé bí iṣẹ́

ìlà zọ́hárá bọ́yá nǹkan tó wá ní ìlọ́kàn wájú òdòdó àbójẹ́rọ̀ àbúnkà tó lè fi sílì ìyẹn náà o olóṣèṣe pé ọkàn lè yẹn gbọ́dọ̀ kọ́kọ́ ẹ̀yìn ìtàkì máa wó dáadáa tí wọ́n bá fọ́kà wọn bá ní iṣu wọ́n jọ fa wàhálà ọkọ àtìyàwó ní iṣu wọ́n jẹ́ níyàn kan ṣe ẹni tó bá dọ́dọ̀ ìtàn bá tọ́ nígbà tó gbọ́n sọ pé ẹ̀yìn tí a ti ṣẹlẹ̀ gangan gbogbo ilé ìṣọ́ láti ẹ̀wọ̀n kọ́ ní ìṣẹ̀lẹ̀ ọkàn ló kí bẹ̀ẹ̀ sí pé kí ló dé pé èkó ṣẹlẹ̀ ṣùgbọ́n sẹ́ni tó ṣẹlẹ̀ gangan ó ní èyí tó kàn lọ́lẹ̀ lẹ́gbọ̀n bẹ́ẹ̀ náà ni ìmọ̀ náà ṣe gbọdọ̀ lọ kìí ṣe èyí tá a fẹ́ sọ fẹ́ lómi ìpè kó mi ilé ìpè tó wà ń bẹ ọlọ́run bá bá máa jẹ́ ìdáko lè pè tẹ́lẹ̀ náà ṣùgbọ́n náà ò ní gbé ẹ̀sìn tó ní pè tẹ́lẹ̀ ọlọ́run bá jẹ́ ìdáko lè pè tẹ́lẹ̀ àmọ́ kò ní gbé ẹ̀sìn tó ní pè tẹ́lẹ̀ torí bí ṣẹlẹ̀ ń tẹ́ bá pè tẹ́lẹ̀ fún ní kí máa ń mú ìyàwó ní pé tẹ̀ níjọ́ tí ó parí kò fi pé tóró ti pé yẹ gbogbo tí ẹ bá pèsè ìlú èèyàn máa ń wájọ́ tó parí ya ẹwẹ dákun à ah, òun lẹ́rìí ọlọ́run bá kó tún gbogbo wa ṣe tẹ́yìn bá lọ́mọ lọ́pọ̀ oko fún àwọn ọmọ wa náà ṣe fún àwọn ọmọ bẹ́ẹ̀ bá lọ́mọ àbó ní ìyàwó nìkan tó pé nǹkan tẹ́ ẹni ó ṣe kò bìlí tẹ̀ yóò máa sọ́jọ́ tó ń kó lọ́dọ̀ ni tó kò ń tẹ̀ kó tó kò bìlí tẹ̀.

kò sí ìrànlọ́ kò sírò aburú jẹ́ ìlú ní láyé tó ẹ̀gbọ́n jù ní pápù lọ so wàlmọ́rọ́dù bí àmàlì ìkọ̀lìyà ń ta ìgbàlérò pẹ̀lú àmàlì ìkùlù ìyà àmàlì lẹ́tì yàkúnù màhálùhà àlùkọ̀lì àwọn sẹ́kẹ̀kẹ́ ọkàn gẹ́gẹ́ ní àyíká wọ̀tàntàbí tó bí i pẹ́pẹ́ ọkàn mẹ́ta ló lọ́mọ́ wà àzọ́mù ha alìmánu bìlá èyí tó tóbi jù láwọn àmàlù kúrúbù ní ìnígbàgbọ́ sọ́lọ́run alẹ́bí yakúnù fìlfàlù èyí tó wà náà èyí tó wà náà kan ni ó sàn ṣe wá rí ọ̀nà tí ẹ̀mọ́ fi ń sọ kan yẹn náà practically òun ni wípé gbogbo nǹkan míì tí ó bá máa jọ tí ó bá máa da iṣẹ́ ọkàn kéèyàn gbọ̀n dànù èyí ó gbọ̀n dànù pẹ̀lú gbìyànjú èyí ó sì gbọ̀n dànù pẹ̀lú yálìtì nínú yálìtì ẹ̀ ìgbà mí bẹ̀ wọ́n ní tí mo bá rí èèyàn tí bá ń sin lọ tó bá yẹ kó lóòótọ́ mo bá fẹ́ràn ọ lọ tẹ́nì yẹn bá ti ń ṣe nǹkan tó lọ́wọ́ bá fẹ́ràn automatically gbọdọ̀ fẹ́ràn ẹ automatically because ó ti share identity pẹ̀lú tẹ bá láwọn èèyàn ta ẹta àmọ́ ń tó tó wọ́n ṣí àjẹsí pẹ̀lú wa bá a ṣe wà ní nàìjíríà yìí káàkiri ara bó bá dé lu tó ti pé ìwọ ọmọ nàìjíríà ní ìgbìyànjú ẹ̀yìn ra kò bá jẹ́ ibo automatically ó fẹ́ràn ah, ẹ ti ṣe ẹ̀ka kan pa kò pé ó rẹ̀ mọ́ kan tó o bá lọ mì kan tó bá rí èèyàn tó bá sọrú èdè tẹ́ǹsọ́ ń lù yín níbi tí ò fi kọ́ mọ̀ wàá wò pé ah ẹjọ́ mo gbọ́ nǹkan tó sọ̀jọ̀ nígbà rẹ̀ identity ẹ̀ tọ̀ bẹ́ẹ̀ náà ni pé ẹ̀ bá rí ẹnìkan tó fẹ́ràn tí ń ṣe nǹkan tí ẹni téèyàn fẹ́ràn ní tẹ́lẹ̀ náà fẹ́ràn èèyàn fẹ́ràn ní àjẹ́kọ̀ọ́ náà bẹ́ẹ̀ bá rí ẹnìkan tó bá kórìíra ẹni tí yẹn fẹ́ràn automatically yẹn náà kórìíra ẹbí ẹ̀kọ́ ṣùgbọ́n kí ni mo ń ṣẹlẹ̀ ẹni tí wọ́n ní mo fẹ́ràn yìí mo lè fẹ́ràn rẹ̀ continuously lẹ́ẹ̀kan náà mo tún lè fẹ́ràn rẹ̀ torí kó sáburú fún mi àti tó lè hé ìtẹ̀jáde mo lè fẹ́ràn rẹ̀ tó kó sórí fún mi ẹ ọ̀nà tẹ́sí lè fẹ́ràn yẹn kọ́ mo lè fẹ́ràn rẹ̀ tó kó sórí kẹ́kẹ́ fún mi ṣùgbọ́n àjọṣe nǹkan papọ̀ one mo lè fẹ́ràn ẹ̀tọ́ tó ìsọ̀ ń sórí fún mi mo lè kórìíra rẹ̀ torí pé ó ń tako ẹni tí èmi fẹ́ràn mo sì lè kórìíra ẹ̀ nítorí pé gíní ó sàbúrú fún mi tọ́ ṣe wá rọ́nà tí ẹ̀mọ́ fi protect ọkàn yẹn ni wípé Islam sọ pé kí ẹ má complain nípa ẹni tó bá sàbúrú fún ẹ yọ ọ́ kó kó má fi affect ìfẹ́ tọlọ́run yẹn a good example èyàn lè kórìíra àyàn tó gbé èyàn block opportunity kó mọ̀ bí wàá dà papọ̀ mọ́ ìkórìíra torí tọ́lọ̀ ó bẹ́tà kí èyàn ṣe lé lágbájá yẹn dáadáa ni àmọ́ tó rí nígbàgbà sí ní ìdílé ìjẹ́ ní pé òun ló block ìyẹn fún ó ti protect ọkàn rather than kó o má sọ kó o padà wá lọ papọ̀ pé ìtọ́gbà tó fi kórìíra rẹ̀ ní pé tó kó ṣe bí dáa ó ti kú bára rẹ̀ pátápátá

sábà kó lọ personal hatred mọ́ ẹ̀sìn ọlọ́run ọkàn bàjẹ́ sí i náà wà mínúhu nínú nǹkan tó tún wà lọ́kàn náà tó jẹ́ àmàlùkọ́ ni asafdíkù ẹ̀mfìyàdì wọ́n ní cross asafdíkù ẹ̀mfìyàdì bìlíìfù tó ní trust nínú tó wá ní submission nú tó lè bìí fọ́nìfọ́nì lè àti bìlífù tó ṣe pé èèyàn sọ lẹ́nu hádá ilé ìgbè ìdọ́fàtì ìlà mayakọ̀ òfin kọ́lù abdùlọ́rọ́ bí sábà mẹ́rin adápọ̀ ìmáni adápọ̀ tàfíkò ìkìyàdí àti àwọn nǹkan míì tó tún máa ń sọ̀ka ìlọ́kàn náà kọ mínàlì mahabbati ìfẹ́ ọlọ́run àti ìfẹ́ ànínábí àti ìfẹ́ ìsìn ọlọ́run àti ìfẹ́ nǹkan tó bá lè tìmọ́lọ́run wọ̀lkáwù ìbẹ̀rù ìbẹ̀rù ọlọ́run ọba ìbẹ̀rù ìyá ọlọ́run ọba ìbẹ̀rù ìtẹ́yìn ó ṣe é obìnrin ìyìn ọlọ́run wọ̀rọ̀já ìran kan àdéhùn tọ́lọ́run ọba ṣe fáwọn ewé kẹ́ẹ̀ máa kan gbogbo náà dámà sọ bí àmàlùkúlù wọ́n ìnáàbà ìdarí ọkàn sọ́dọ̀ ọlọ́run wọ̀tàwọ́kùn ìgbàrọ̀ lọ́lọ́ ìgbọ́kàn lọ́lọ́ wọ́sọ́bùrù ìní sùúrù ìfarabalẹ̀ ìní ẹ̀ndíọ́ránsì fún ìtọ́lọ́wọ̀n bàbá ní ká ṣe àti ká ń ṣe. wọ̀lẹ́pìn ìní àmàdájú wọ̀lẹ́pọ̀ṣù ìní ìpayà ọlọ́run pẹ̀lú títóbi ẹ̀ wàmọ́ ìlànà yìí gbogbo nǹkan tá a rí pátápátá níjọ́ tí ọ̀kan nú àwọn ṣẹ́ta dákọ̀ yìí tí kò bá ti sí àbí tí ò kún tó àbí lẹ́yìn òdìdọ́lọ́pẹ̀ ni ó lè dìtáìpù gbogbo àwọn olùkún sára pẹ̀lú ní tìbáì gbogbo ọ́fíìsì kọ̀ọ̀kan rẹ̀ ní ọjà ìṣù ní tìbáì tàbánigbó lábọ́já ní ẹ̀kìlá fàlẹ̀ ẹ̀kìlá tù dìdúhù àbúyá ẹ̀kìlá tù pé èèyàn tàpọ̀ máa ṣẹ́ pọ́lọ́ ọ́pọ́sìtì ẹ̀mí àbúyá kárí ọlọ ṣẹwárí kárí mi yìí kò parí sí níbi ìjọsìn tí ọlọ́run ọba nìkan là ń ṣe é fún nìkan kìí ṣe bí ìrun nìkan ta ìrun nìkan ìtúntẹ́ lómi àwọn mùnáàbì kí tó fẹ̀kan ti hàn fún ìbẹ́ tó di gèbèrí ni yóò mọ̀ ṣe irú òun fún ìṣe kárí mi ká tó lè rẹ́dì kankan sábí sínú ìsìláàmù tó lè tó sọ pé òun fẹ́ kí ìrun ṣe kárí mi gan-an kí ló fẹ́ kí kárí mi mú ìwọ́n fẹ́ mi náà ló ń kí mùnàbí jẹ́ bìlíìfù lòun ṣe ṣùgbọ́n bíbí kárí ni máa ń wà ní pé nǹkan tó ṣe wípé torí ọlọ́run ló yẹ ká fi ṣe kí nǹkan míì wọ̀ kéde ní dámì pẹ̀lú kárí ni pé pé kẹ́lò mi rí ọ kó ṣe yí pé ìfẹ́ ẹnu tiẹ̀ gangan lójú tó lè dá àbó ọkọ náà ló ṣe fún ríàlì ìyẹn gangan ló lè jù kéde tèyí táwọn èèyàn sọ wípé ní ìsìn báyìí ní mi bínú sí èèyàn ò ní wípé ó ti fọ́ brọ́dà mi létí tẹ́lẹ̀ mo ti gbé ìfẹ́ sọ́kàn hmm? kọ́ wá ní tó ń jẹ́ tí màá bínú sí mo wá bínú sí mo wá kó àpẹ́ ẹ̀ta àwọn èèyàn pé torí pé kò sẹ̀sìn sẹ́mọ̀ pé àwọn yẹn ọ̀tọ̀ ìdáhùn ó gbọ́yé bẹ́ẹ̀ ọlọ́wọ̀ bá sì mọ́ tó bá tí mo fi bínú òdè yàtọ̀ múnú kò fẹ́ ìfẹ́ kàkà tó kálukú wá ń ṣe kí lè yá òde wọ̀ ó lè rí mọ́tún táwọn àfá ó lè rí mọ́tún táwọn àfá bó ṣe wá ní positive side tó lẹ́rí side ṣètọ́nù tí wọ́n kò tó pé ó ń kálukú mọ̀ bẹ̀rù rìyá ṣètọ́nù wá dúró mẹ́rin tó bá ti rí pé ìwò òkè ẹ̀fà rìyá yóò mọ̀ pọ̀nà sí gbogbo fẹ́nú rẹ̀ yóò mọ̀ pé a ah, ó sì mọ̀ sí ọlọ́run tó bá rí tó bá rí tó jù yóò jòkó tó fi kò torí pé ìyá àmọ̀ gbọ́ ẹ gbọ́ ibi ẹn pẹ́ ẹ sọ̀rọ̀ yẹn torí kó má dàbí wípé oníkè kankan mọ́ praise man o òkìlè yẹn wàá ṣe òní pé èyí ò mọ̀ bọ́ kán yẹn èyí ò mọ̀ bọ́ kán yẹn tọ́lọ̀ lákùnṣe wa kọ́ kó ìdòrí yá fọ́ṣẹ́ wa kó kó ìdòrí pa èyí ò rí pé méjèèjì bí ní páàkì sí ń lọ náà rí àná ń tẹ̀ ọlọ́pàá fún àwọn náà ti fi ń kọ́ ẹ̀dá pọ̀ mú ilẹ̀ sọ̀lá ti kọ́ mú ìsálà yòrò òun nàná so ara àdúrà tí èèyàn gbọdọ̀ máa ṣe ní kíkọ́ lọ́n kó sọ ọ̀nà níbi nípa kó sì sọ ọ̀nà níbi nípa kó sì sọ ọ̀ṣẹ́ ìyàn lórí àwọn èyí téèyàn bá sì lágbára ń bẹ̀ ń kọ́ òkú kó sàkóso yìí fún wọn òun ní fẹ́ díẹ̀ bá ti bá wọn kàn yìí èyàn padà máa béèrè pítọ̀ ò gbọ́ ẹ̀dàkùn nǹkan tó bá ṣe rí pé tí ń bá ti ṣe yàtọ̀ fún pé ní balada ń bẹ nítorí gbẹ̀gbẹ̀ ìkùn àwọn kan bèèrè pé tú láti ní kí n الحسن البصري رحمه الله جاد نو کوي مسمور وان هدل تاريخ اصل تم ان المؤمن والله لا تراب الا قائما على نفسه مؤمن every time while yóò wà kọ́ ìmọ̀ àlá náà sì ìtumọ̀ kọ́ ìmọ̀ àlá náà sì ni yóò mọ àṣẹ ìtara rẹ̀ kọ́ ìmọ̀ àlá tẹ́lá ti kọ́ ìmọ̀ àlá láti ń sọ pé àwọn ọkùnrin ni àdìjáàlù ọ̀wà múnà alàmìnìta nǹkan tó yóò máa mójútó tó máa fún ṣe pé kò gbọdọ̀ bàjẹ́ láàbùkún ta takúmù àlejò hmm? òun náà ní pé ááyà yẹn àfẹ́ni tó bá fẹ́ lò sí kò sí fẹ́fẹ́ fún àrùjálò kọ̀ wà múnà alàmìfà tí ò ní ṣó pé ọkùnrin òun lọ́lá obìnrin ọ̀pọ̀ àtìyàwó kò sí fẹ́fẹ́ ṣe bá fi kọ́mà àlámì kọ́mà àlámì ní wípé mò ń mójútó nǹkan mò ń tún un ṣe mò ń gáìdì mo wà ní ìṣáájú lọ́nà pé àmọ́ ìwà kọ́ ìmú àlàkùn ìnáfíìn bí màá sábà sọ́lọ́ àwọn ọba tó ṣe pé òun ni yóò àfẹ́ẹ̀sì ẹ̀ ní kọ̀ọ̀kan pẹ̀lú tó wà sí òun lẹ́rí ìgbà ní ti jáde bin Abdullah àlẹ́ ìsọ̀sọ́lá mi ti jáde wọn lọ sógun zátẹ̀ ọ̀kọ́ wọ́n lọ́tọ̀ zátẹ̀ ọ̀kọ́ bàbá jábìlì tẹ̀ kú ànábì wa jábìlì wa níra ní kékeré àkọ́rọ́ kékeré ìpò ọ̀rìn gan jábìlì ní àgbẹ̀gbà àdìgbò tó rìn ànábì wa tó lè wá dúró sẹ́yìn tí káàjọ máa àmì ìfẹ́ kàn sólè wọ́n fẹ́ kíkù kọ́pìnì tó fáwọn ìjọba bàbá rẹ̀ jẹ́ kú àmì ìwà ni àkóhùn rẹ̀ yìí bóò ní tó ta àwọn ọmọ ah, wọn ti ta àwọn ọ̀rọ̀ tó pọ̀ ọwọ́ ni ó kọ́ ọ̀gbà wà ní ọ̀rọ̀ àwọn ọmọ ilé àmì ìlú wọn rà àwọn àtàkùn náà látọ̀rọ̀ sí náà jáde wà lọ́ba ní sọ́lá pé òun ta bíìlì ti parí àmọ́ ó wà lọ́rùn fún òun pé lọ sójú ogun yìí táwọn bá nílò òun tó wá sí ilé báyìí àrẹ́bí lọ fún ìjẹ àrẹ́bí wa sọ fún jáde bá sórí fẹ́yàwó fọlọ́n tó fẹ́yàwó àrẹ́bí wa ní a ṣé ọmọge ló fẹ́ àgbẹ̀ tó ti lọ́kọ tẹ́lẹ̀ fọlọ́n tó ti lọ́kọ tẹ́lẹ̀ a àrẹ́bí wa sọ ọmọ kékeré kílé tó tún lọ fẹ́ tó olú èrè èmi náà mà ṣùgbọ́n na adi máa bàbá mi kú ó dẹ̀ ti àwọn ọmọ obìnrin mẹ́sàn-án kàlù ìwà àdàkọ mẹ́sàn-án ọ̀nà àwọn méje èmi lọkùnrin náà ọmọ obìnrin mẹ́sàn-án òun wá rí pé òun fẹ́ tẹ́ obìnrin ìmúrọ́ àtàǹjáàmìà obìnrin tí ó ní gbogbo qualities lára ṣe fún òun fúnra ẹ̀ lọ́sẹ̀ kan sí ní maturity takumu àlèyìn ìgbìmọ̀ fẹ́ lónìí tí ó lè máa bá àwọn mójútó ìtọ́jú wọn àwọn obìnrin làwọn ọ̀nà nídìí obìnrin kan tó ní kóhùn mọ́tò fẹ́ ọmọge káwọn obìnrin lé máa di mẹ́wàá ẹ̀ nígbà tó kù ní wọ́n ti ní sí sáàtì mẹ́ta àbí méjì wọ́n bá tọ́wọ́ tọ́wọ́ méjì tọ́ wọ́n ti tún ní wọ́n tó lé kónù tó pé òun fẹ́ kóbìnrin ṣògbọ́n àtàjáde alikiyamu alasẹ olùkí nǹkan yẹn èèyàn ń mójútó òun àfẹsẹ òun wò from time to time gbogbo tó bá fi da òun kú tó wàá fẹ́ bàjẹ́ òjò kojú so nǹkan tó ní alikiyamu alasẹ òun là ń pè ní mahasabatu nam pé ó ní máa jẹ́ kí táàmù máa pẹ́ tó mọ̀ fi chẹ́ẹ̀kì ẹ̀ wò kìí ṣe pé á ah, ah, ó ti kó gbogbo á ah, ó ti wá sí ìyàmọ̀ ó jẹ́ kó yàmọ̀ tó fi máa chẹ́ẹ̀kì from time to time hasan bá fi sọ wípé iná lọ́mìnà wàlúwàhí látàrọ̀ ìlà kọ́ ìmọ̀n alàmì mùmìnì every time ó máa rí yóò máa àfẹ́fẹ́ mi from time to time kí ni yóò máa sọ fẹ́ mi yóò máa sọ fẹ́ mi ẹni tàbí wọ́n fẹ́fẹ́ kankan má ara ti di kẹ́lí má ti kára gbóló tó sọ ìkìlò kìlò kìlò kìlò fẹ́ di achieve má ara ti di kẹ́lí má ti kára gbóló tó sọ yìí kí ló fẹ́ fi àti pé lóòótọ́ ò gbólóhùn tó sọ kí ló fẹ́ fi àti má àrọ́sì di akíláàsì kadà nítorí ó jẹ́ yìí ọ̀nà jíjẹ yìí kí ló gbà lérò pẹ̀lú kí ló fẹ́ fi àti kí ló fẹ́ fi gbà. má àrọ́sì di mọ́tàlì kadà ibi tó wọ̀ yìí ẹ́ kí ló mú ọwọ́ sọ́mọ̀ pé èèyàn ò sáà ní tanra ẹ̀ kọ́dà báwọn èèyàn ò bá mọ̀ ó lè bèèrè pé á sí mi bẹ́ẹ̀ bá ti bẹ́ẹ̀ sí mi kò yẹ pé ilé eléyìí náà èmi náà pàṣẹ èmi náà fi jà fúnra mi kìí bọ́ wá wá tọrọ àforíjì àmọ́ bá ti mọ̀ pé òun bá ti ń fúnra rẹ̀ ilé ما أردت بمدخل كذا ومخرج كذا ما أردت بهذا كل ما تريد مؤمنون ما صدقنا بين ما لي ولهذا كل وقت كم تريد ما لي ولهذا كل وقت كم تريد والله لا أعود إلى هذا مفلوم بقى إنك بعد سلوك كلام so نتيجة مؤمنون ما المؤمن إن المؤمن والله látàrọ́hù ìlà kọ́ ìmọ̀ alàmọ́ èyí ò mọ̀tà kìyàmù alàmọ́ òun là ń pè ní mọ̀hásábàtò náà di à ń sọ so gbogbo àwọn nǹkan tá a wí yìí pátápátá pátápátá tá a sọ́pà mọ̀hábà ní káwọ́pù ní yàkínù ní sọ́ọ̀bù ní ó lọ́pọ̀sí ọ́pọ̀sí ìdẹ̀yọkọ̀ọ̀kan rẹ̀ ní à ń pè ní àmúrọ́dù ìlú àìsàn ọ̀kan opposite ẹni wọn bẹ́ẹ̀ bá sọ ẹ̀kílá rìá ni opposite bẹ́ẹ̀ bá sọ nípa ìmánì opposite bẹ́ẹ̀ bá sọ àlùyàkí opposite ẹni ṣak bẹ́ẹ̀ bá sọ àtọ́kùrù opposite ẹni àjẹ́dà gbogbo àwọn opposite yìí òní àbúrọ́dù yìí. bàbá ti wá mọ̀ tẹwárí bí èèyàn bá ti fẹ́ ń bójú tọ́kàn kó wo gbogbo bá ti wà ní ayé pátápátá kó fira rẹ̀ ṣe pléyà hmm? èèyàn mọ̀mìnì ìwọ́jẹ̀ kan ọlọ́run ọba rẹ̀ òun náà wà environment yẹ tomato environment mo mí ni àwọn èèyàn tó wà níbẹ̀ àtàwọn nǹkan tó wà níbẹ̀ ó di mẹ́ta ọlọ́run ìwọ àti environment mẹ́tẹ̀ẹ̀ta yìí òun ni nǹkan tí o fẹ́ fẹ́ ní rẹ̀ balẹ̀ tọ́tọ́ bá ti wá ń bẹ̀ ọwá ní ìdíkẹ́mì rẹ̀ fi lè àchífù sàkínà àti tùmánínà sàkínà àti tùmánínà ìfọkànbalẹ̀ kọ́kànyàn balẹ̀ kéèyàn mọ ọlọ́run ọba rẹ̀ kó mọ́ ní dáwọ́ kó mọ́ nígbàdùn mẹ́ta ní ìtàkì èèyàn ó ṣe àkọ́kọ́ ìwọ as entity hmm, ọlọ́run ọba rẹ̀ àtọ́lọ́run ọba rẹ̀ wàá ní mọ̀rọ́kọ̀ bátòlù hàk mọ̀rọ́kọ̀ bátòlù hàk ìmọ̀ wo lẹ́bù wo ló wà sí responsibility tọ́lọ́run ọba gbé kan. lẹ́rù wo ló wà sí ìtọ́lọ́run ọba ní kò ṣe ìtọ́lọ́run onídìmọ̀lọ́ ọkọ̀ bá ọlọ́ ara rẹ̀ onídìmọ̀ ha sábàtì náà mọ̀rọ̀ ọba tó fúnra mọ̀ ha sábàtì náà wà á máa àfẹ́ ìtààrọ̀ kó di méjì àwọn èèyàn àwọn ẹ̀dá yòókù mùláàkọ̀ fásitì mùláàkọ̀ fásitì mùláàkọ̀fà ìṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìbáwo èèyàn lò lọ́nà tí ọkàn rẹ̀ ò fi níwà àfẹ́kẹ́ ìbáwọn èèyàn lò lọ́dọ̀ pé o ní máa lo much energy láti ìbáwọn èèyàn lò kí ni mo mí nye tó ẹkọ́ bá ní yẹnjú láì fa wàhálà má fa wàhálà débi wípé nígbà tó bá ti fa wàhálà tán gan irú tó ní ìdí àláwọ́tò ìmánu fún ó ti ajígbé tara rẹ ẹwọ́ irun tó kí yẹn ó gbàlá ó kàn pé kò ní tún kí so tí wọ́n ndị ti lo ẹ́nájì púpọ̀ jù máa rí kọ́lù èyí máa ń kàn gáàbọ̀ fọ́lọ̀ ẹni tí èjì bá ti kànyàn púpọ̀ wọ́n lo ẹ́nájì púpọ̀ sí yóò ẹ̀mùkọ́ yìí máa

muhammed kó mójútó tẹ̀ ìmáàmù kó mójútó tẹ̀ títà lè rí kó mójútó tẹ̀ pírísípà lè kó ìyẹn àmánà ní mú wa láàfin wo kankan àmánà ẹ̀bọ́ anything tó bá ti wo kankan máa wo wọ́dọ̀ àmánà náà pẹ́tọ̀ torí àmánà ni ẹ̀hẹ́ pẹ́tọ̀ ó kó bá mi nínú kó kó bá lọ́dọ̀ lọ àdíkò kó bá lọ́dọ̀ ìdá àdíkò bá reputation ní jẹ́ ẹ̀hẹ́n òun ìyẹn máa wo kankan bọ́ nǹkan tó ìdíkò bá ti kàn ọ́ kò àfẹ́ àmánà rẹ̀ ó wọ́ lu gbogbo ẹ̀ náà jì sí kò mẹ́tẹ̀ẹ̀ta one ọkọ̀ ha ìmọ̀ wo kí ni mọ́ kíkù rẹ̀ kò nígbà pẹ̀lú nítorí ọba ní kí n ṣe ṣe lọ́kàn ní owó rí ìyàwó wọ̀ kò sí ìmọ̀ tó bá dìbò ẹbí ara rẹ̀ ṣùgbọ́n mọ́ lọ́mọ kó tọ́lọ́ lójú ẹ̀ tẹ́ ẹ̀ bá sọ fún ọ pé bí nìkan ẹ̀hẹ́ mọ́ láti dìbò ara mi náà torí nù àbáwọ̀ pé ẹ máa wọ̀ ọ̀gbẹ̀fẹ̀ ọlọ́ọ̀jẹ́ tí ẹ̀dá tó yọ̀ lóbi fẹ́ o tún kó bá rẹ̀ tó bá ìpínlẹ̀ òkú ọ̀tọ̀ lòdì ọ̀rá amẹ́nìtì tó bá ti fi ìbáṣepọ̀ ọlọ́run ti ṣe kó sọ fọ́lọ́ ló ti ṣe ọkàn rẹ òun kàn ó ń jò sí lẹ́yìn ìgbà ó mọ̀ gba minus sí mọ̀rọ̀ wàtò ha one muhasabatu nafs then mulatafatul khalq mulatafatul khalq ṣe àwọn ẹ̀dá ọlọ́run by default ẹgbọ́n by default pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ẹ̀fẹ́ ìṣẹ̀lẹ̀ ayé ṣẹ́rẹ́nìtì tó bá ní ìdí extra energy ní tí máa ń fa òun ní pé speciality èèyàn àmọ́ náyàn reputation ẹ̀rù lọ́gbẹ̀gbọ̀n àfá àmọ́ níbi tó ti lè torí àmọ́ náà tàbígbọ̀n jọ́ọ̀jì ó níbi tó ti lè torí àmọ́ náà tàbígbọ̀n sọ́jà ó ní ibi ó ti lé rí àmọ́nà tán gbé fún ọlọ́pàá ó ní ibi ó ti lé rí àmọ́nà tán gbé fún dókítà ó ní ibi ó ti lé rí àmọ́nà tán gbé fún pọ̀sí tó bá ti kàmọ́ ẹ̀nà tó pé normal normal kan ní low energy lèyàn fi lo life má waste energy ẹ̀ because ó ní ìjẹ̀ pẹ̀lú àlákọ̀ọ́rẹ̀ pẹ̀lú ọlọ́run òun ni mùlátọ̀ fún kan fi yẹn fi wà very very important mẹ́tẹ̀ẹ̀ta yìí ó ní tọ̀ ẹwà gbọ́rọ̀ ẹ̀ lẹ́gbàá tí nǹkan yìí ń sọ àwọn ọ̀rọ̀ yìí tán ó sọ bí mọ̀lájì tàbí sí bọ̀t lẹ́gbàá tó sọ tán kéèkà káwọn káwọn tata ẹ̀ ẹnu kan yìí mú ní nígbà tó ń sàlàyé mọ̀lá kọ̀kọ́tọ̀ sọ ó ní wàlíyà mọ̀ àmàlà tó hùm bí máa yọ ṣébù ayọ̀ àbèlú òbí kó o bá àwọn èèyàn lò pẹ̀lú tó wù wọ́n náà kábíbọ́ ọ̀ náà lò mí wàlá yọ àmìlù hún bìlà hún fi wà ṣe jáde wà gílùtọ̀ kó má báwọn èlò kan líle líle líle aláṣùlù ní pé kí ni a báwọn èlò pẹ̀lú lókè tẹ́ ẹ bá ti rí tọ́lọ̀ bá ti sọ̀rọ̀ nípa láti bá sọ̀rọ̀ ṣe dá èdè táwọn tó gbélé ẹ̀ta mọ̀nà muhammadu rasulullah wàlẹ̀lẹ́nà máàrù àṣìdáwò alẹ́kùnfà wọn lè lè àwọn wọ́n ṣòfẹ́ láàrin ara ọlọ́pọ̀ sọ pé fábìmọ̀ rahmatin minallah lintala pẹ̀lú ìkẹ́látọ́dọ̀ ọlọ́run wa náà ìfẹ́rọ̀ fún wọ̀lọ̀ fún tàfàbọ̀n ìgbàlẹ̀ ìrọ̀lẹ̀ tí wà náà ìbàjẹ́ tó bá lè tẹ́kàn rẹ̀ lè ní làǹfàdù min hawli wọ́n ti fọ́ká kò lẹ́nu níjọ́ tí mo ronú gbọ́ ọlọ́run náà táwọn èèyàn fọ́ká kò lẹ́jà náà

amùnà ah, ti sọ pé látún fi kú alámọ́ní ìndà rasulillah àtàyàn fàbdó àwọn tó wà lọ́dọ̀ ànẹ́bì tí wọ́n lówó lọ́wọ́ tó jẹ́ tàbíta ẹ má fún wọn má tí wọ́n fi fánká ah, ní ó sì ní ànẹ́bì ọlọ́run gbọ́tọ̀ tó wà rọ̀ fún wọn ní òfin fánká ìwọ́n ní ìwò kẹ́ tẹ́lẹ́sẹ̀ ọlọ́run níbẹ̀ náà ọlọ́run bá sọ̀rọ̀ nípẹ̀lẹ̀ ọlọ́run tó ní yá ẹjọ́ lẹ́bí náà àmọ̀ ẹ̀yìn tẹ́gbọ́ lọ́wọ́ bá mọ̀ yẹ sọ́dà ní kùn àǹdí ní ẹni tó bá tọ́nà ìwé ìkóbi ẹ̀fẹ̀ tó lóun òṣèré fà sọ́dà yàtọ̀ láwọ̀ bẹ̀kọ́ bí ọlọ́run bó mú àwọn ìjọ kan wọ́n lè ṣe bò hún ọ̀ṣẹ̀ wọ́n jẹ́ ẹni tí ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí ó rọ̀ fáwọn mọ̀mí wọ́n lè fáwọn tuntun Ibn Qayyim rahimahullah lọ́wọ́ tó dá nípa ayà Ibn Qayyim ní pẹ̀lú ń bá àmà tán bá nígbò ní pé wọ́n àgbéyìí pé àdálàhùlá ọlọ́run ọba ó yẹ̀yẹ́ àázàhùlá ọlọ́run àìzà tí ń àlá lọ́rọ̀ wí pé ní ìsìnkà pé ẹ̀jẹ̀ zẹ̀mí zẹ̀mí lẹ́ ṣe kó yẹpẹrẹ tí àlá tó gbọdọ̀ fún ọ̀rọ̀ rẹ̀ ni àlá lẹni tó wà lókè kan tẹ́ni tó yẹpẹrẹ tó lè jẹ́ àlá tó nà kọ́ yìí lórí ní tí mú àlá wa òní wípé ẹni tó ń jẹ́ mọ́mìnì ìtẹ́nikú rọ̀ fún ìlẹ́gbẹ̀ẹ́ kì ṣe pé torí kó yọ̀lẹ̀ ẹni tó níyì àmúgbéra rẹ̀ wálẹ̀ nítorí pé mùmí rẹ̀ tó fẹ́ bá dì dẹ́nà isaac nílò káfìrí ìkùnkọ́ ní aláàbẹ̀ òun ni pé kí n sọ wípé arikini ó nìsìn a ní uh, wọ́pàá asad aláàtàrí fàtí kìnnìún àtàkì prayer farisa ni pray ti predator mú pé bí ó di àtàkì ọlọ́dún pé àìsà ti alẹ́sàtì àrínú náà bẹ́ nígbà tó kà mọ̀mí ní àdínlá láàrin mọ̀mí ọlọ́run tó sọ pé wá sí ìjà náà áta nígbà ní sábà àtàlẹ̀ mọ̀mí wà ní ìrẹ́ ẹgbẹ́ rẹ̀ ilẹ̀ fún àkótẹ̀lẹ̀ náà mọ̀mí nígbà tó sàmù náà fi kọ́ ní ilé wal munafiki wà glúz àlẹ́ يا أيها الذين آمنوا قاتلوا الذين يلونكم من الكفار وليجدوا فيكم غلظة àwọn tó súnmọ́ ní ìfẹ́ àwọn wà lẹ́sìn sínú àwọn kékeré ẹ bá wọn jà ẹ jẹ́ kí wọ́n líle gbogbo líle tọ́lọ̀ ọba máa jẹ àwọn kò fárò ibi tẹ́ẹ̀kì rí tí ṣídà ó ti wà níbi tí àmọ́ ẹ̀nà bá wà ìbọ̀ ẹgbọ́n níbi tí àmọ́ ẹ̀nà kí mo gbọ́dọ̀ àmọ́ ẹ̀nà rẹ̀ sọ bí tọ́lọ̀ ń gbé fún kálukú nísìnyí báyìí ọkọ lè ní ṣígbà pẹ̀lú ìyàwó tó pé àmọ́ náà ìyàwó wà ní abẹ́ pé wọ́n tó tún ah láwájá hùn yóò mọ̀ ṣe dáadáa ṣùgbọ́n nǹkan tó bá ní kéèyàn tún ṣe pé ṣígbà náà ni ó bá fi tó ṣe èèyàn ó lò òun kọ́ ni default ó kọ́ ni default tó ń tó báyìí kéèkì wá lu ṣígbà ìfàmọ́ àwọn tán ṣe jihad yóò nà tọ́ tán bá dójú ogun èèyàn kì bẹ̀ẹ́ fọ́ta ọlọ́run ẹ mọ̀ ṣáájú ọ̀gbẹ́ kílẹ̀ ìjọlẹ̀ ìlú kí wọ́n ṣe sẹ́kù lójú ogun tán kó tó máa fi kill them kò sí kill them mọ́ wọ́n gbọ́dọ̀ fún lónétọ̀ mi ibi tí yóò fi máa lo ibi tí ó máa lo ṣídà rẹ̀ kódà tí ṣídà ó bà wá wá sọ́run pa lọ́wọ́ yẹn tó wá lé báyìí tó bá sàtì rí pé àmọ́ náà try láti protect pé ẹ̀hẹ́n ní ìsìn báyìí bí yẹn bá jẹ́ principal ní ìwé àbújá ìṣẹ́ nìkan ṣẹ̀fà mọ́ náà níṣẹ́ àwọn nǹkan bẹ tó fẹ́ mọ exploit nígbà aago lẹ́ẹ̀ká close wọn lágo mẹ́ta èmi ò nígbà òun kọ́lá èyí ṣe wá lè jù ní ìlú àdíjẹ́ torí àmánà ni wọ́n fẹ́ close wọ́n ti jọba jọba bàbá ibi yẹn ẹgbẹ́ ṣíńdà ni ó bá jẹ́ kí ìyẹn tó bá kò sí ẹnájì ní ṣíkà nígbà ẹnájì ńláńlá inú kọ́ yìí mú ní wà láyò àmìlò òbèlè ọ̀nkù wà ṣe jáde wà lẹ́gbẹ̀rẹ̀ kó mú bá wọn lò pẹ̀lú líle fa iná záníká yóná fèrò èyí ó máa mú wọn ká máa sáàpù wọn máa sáàpù ìtúnẹ̀ ìṣẹ́jú tó bá fẹ́ sáàpà lé fún wọn wọn láti sáàpù wọ́n yóò rí ìhìn bíi kọ́dà yóò máa dẹ wọ́n sí i ẹgbọ́n yóò máa dẹ àwọn yẹn yóò jẹ́ ká máa dẹ wọn sí láti ẹ̀fà burúkú ibi tí mo wá lọ ní yóò nìkan yìí wá ní wọ́n yóò sídù àlẹ́ ìwé kọlbà kó bá wọn lò pẹ̀lú ilé yẹn yóò bọ́ ọkàn tiẹ̀ gangan wàhálà húmọ́ Allah àti ṣètì rẹ̀ pẹ̀lú ọlọ́ wà wá sàbò yóò fi bàṣọ rẹ̀ lẹ mẹ́tẹ̀ẹ̀ta. Adamu muhammad láti ní àti ìgbẹ̀ lọ́kì pẹ̀lú bá wọn lò pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ níbi tí kò sọ̀rọ̀ àmọ́ náà ń bẹ bẹ́ẹ̀ náà ara bẹ́ẹ̀ sọ̀rọ̀ ó wẹ́nì nìkan ó bá padà wẹ́nì ìjọ bàjẹ́ mọ́ lórí òdìgbẹ́ àwọn àwọn tẹ́bá dé náà wà ní ṣùdù alẹ́ yìí kọ́lùbà àbọ̀ kẹ́ẹ́jẹ́ wàhálà hu má àlá ìṣesí rẹ̀ pẹ̀lú ọlọ́run yóò bà jẹ́ wà pa yóò sì bà kú rẹ̀ ní. ká sọ pé yóò bá sùkò nìkan jẹ́ ẹgbẹ́ nǹkan tí kò tó yóò bà ọkàn rẹ̀ jẹ́ yóò bà háàlù rẹ̀ pẹ̀lú ọlọ́run jẹ́ yóò sàkú rẹ̀ jẹ́ afẹ́nubọ́dì tí ò bá ní klọ́ọ̀kì lókun ní onímọ̀ tí ma fi jẹ́ kọ́sátò kọlù ẹni bá ti lè mítí ẹ̀kú tilé wàláhì kókàwó kẹ́kẹ́ máa ń kọ́ sáà kò sí abẹ́ tí ò bá ní klọ́ọ̀kì àbí klọ́ọ̀kì ẹ̀ ti kú báàtì ẹ̀ ti dó nìkan ní onímọ̀ ní tí wọ́n ń pè sí ọkàn mi tí wọ́n ń lè báyìí ìdí ń sọ fún pé ó ti ń pa ti ní yẹn kọjá àbí tó mọ sídàpọ̀ ẹ̀ nóòtì ẹ̀ pé kí èèyàn má ṣe lófù pẹ̀lú ó sàrà yìí wọn àpẹ́tọ̀ ṣídà ó wà níbi táàmù náà bá ti wà involved àmọ́ tí o bá ti kí yẹn lóṣù gangan mẹ́ta ní nǹkan tá a dá kọ mọ̀rọ́ kọ̀bátò hap kéèyàn wo òṣìṣẹ́ òṣọ́lọ̀ wà muhasabatò náà kó àfẹ́sẹ̀ ní ẹ̀rọ ọ̀dẹ́ muhammadu hap below my heart ní ẹ̀ táyì àmọ́ nípa àwọn ọ̀nà bá ti wà lóòótọ́ ẹgbọ́ ṣígbà tí ó bá gé káàmù náà yẹn ti wà káfíńsì ó wà níbẹ̀ tó ń ṣe tàbí káfíńsì ló ti tẹ́sí ìmọ̀ bọ́lá sí ẹ̀yìn wo áyà àwọn òwò ní tábà ṣe dì náà wọ́n ní ọkàn náà ṣùgbọ́n ẹni tó jẹ́ mùsùlùmí náà ni kèrè àti kèrè ní àyà wọ̀zẹ́ni ẹ̀bùn ọ̀zẹ́ni ọlọ́run wà láta rọ́bùkún bí i máa tó àpapọ̀ sí ẹ má jẹ́ káàánú ṣe yí kí wọ́n tóbi rẹ̀ fi ẹ̀rí rẹ̀ ni àmọ́ tí ìbá ti ṣe rí ni wọ́n pè yàn fẹ́ sọ hálù yàn pẹ̀lú ọlọ́run náà nǹkan ó tó kéèyàn jìnnà fún ṣe dá níbi tí ò bá ti wúlò ọ̀sùn yóò bọ̀kà ẹ̀yẹ. pé inú kọ́ yóò tó bóyá ìbá ti ṣe rí ẹ̀rọ ìtàbí ní di àwọn èèyàn sí yóò fi yọ àlẹ́ ìdè kọ́lbọ́bù wàhálà hùmà àwùmá ọ̀bàkà. àwọn agbọ́ inú kọ́ yóò wá sọ màláìsẹ̀ fàlẹ́ ìsàlẹ̀ ìkọlùbì àǹfààù mímọ̀ àmàlàtì ìnáṣì lọ kò sí ìfẹ́kẹ́ tí ń sáǹfààní fọ́kàn tó tóbi kéèyàn báwọn èèyàn lò pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ tàbí ó máa ń pì sáfọ̀ ẹ gbàgbé sábàládá ẹgbọ́ lẹ́bù kan nù bọ́ lẹ́bù pé fọ́kàn tiẹ̀ gangan fúnra ẹ̀ àpapọ̀lẹ́sìn náà bì lọ́sì oníjẹ̀ fọ́kàn ẹ̀ ìyẹn ti fọ́kàn ẹ̀ فليس للقلب إيه؟ من معاملات الناس في اللطف kò sí ìtẹ́ka tí ń tèwúlò fọ́kàn ju bí kékeré báwọn èèyàn lò kòlùkò lẹ́pẹ̀lẹ́ lọ. lẹ́yìn ìgbà tí nìkan yìí mo ṣe lẹ́yìn ẹ̀sán ó wá fẹ̀ kàn wá mú practical reality tó lọ pẹ̀lú ilé wa èyí kí n kà wọn náà inú kọ́ yìí kọ́kọ́ fa nínú àmọ́ àwọn aláta ná ìdájì bá a ti kó báwọn èèyàn lò pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ mẹ́ta làwọn èèyàn lè jẹ́ kó fún ọmọ bí ó ṣe wúlò fún ọ ní láìpẹ́ mẹ́ta làwọn èèyàn tó gbé sí ní láìpẹ́ lè jẹ́ one àjùnàbí ẹni tí ò ní lè tì mọ́ra ẹ́ ó mọ́ ní ẹ̀sùn fàmílíọ̀nù náà hmm, kì í sọ̀rọ̀ ẹ̀ kí rẹ̀ sí fámílì ẹ̀ ẹnìkan nù sahib wa hadith ọ̀rẹ́ rẹ̀ ẹnìkan wà ìmà àdú ọ̀tá náà bẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta náà làwọn ìlú mi àbí ọ̀rẹ́ ọ̀tá àti neutral àbí ó ní tó bá báwọn èèyàn lò pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ yàtọ̀ fún kó wúlò fọ́kànlẹ̀ bá di sọ́ọ̀ṣì ní tí ó ṣe fún ọ ni pé ìmà àjìnàbí tí wọ́n ṣe fẹ́ni tó bá pẹ̀lẹ́pẹ̀lẹ́ kìí jẹ́ tó rí létí ẹ̀rí yìí púpọ̀ bá ń bá lò pẹ̀lẹ́pẹ̀lẹ́ pàtàkìbù ma wà dáta owó àmàkàtà wà á lè gé ìfẹ́ rẹ̀ because kínkọ̀ impression ni ó ti jọjọ ní kọ́dà ká mọ́ sọ̀rọ̀ ẹ̀sìn fáwà ìgbẹ́nà nílé ayé àjìnẹ́bí àmọ́sàwò bèlọ́tù tàkìbù ma wà dáta owó àmàkàtà wà á gé ìfẹ́ tó fẹ́ràn ẹmọ gbọ́wò wọ ìmọ̀ sáàhìbùn wà hàbí bóyá tó bá lọ pẹ̀lú ojọ́ rẹ̀ rẹ̀ àbólólùfẹ́ rẹ̀ pàtàkìdìmù mahabbata wọn ìfẹ́ tó wà láàrin kọ́ yóò lá ìfẹ́ láàrin kẹ́lẹ̀ bọ̀ yóò ti fẹ́yìn kọ́ kò lá wọ ìmọ̀ ògùn náà hatred ti ní fún ọ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀kọ́ wà á ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀ fi paná ògùn náà wàtẹ̀sẹ́kì ìṣàrọ̀ wà á fi sọ́ra rẹ̀ di agbègbè ọ̀rọ̀ yẹn náà jìtá wa sọ inú kọ́ yìí sọ inú kọ́ yìí wa sọ wọ̀yàkúnù tìmáàlú kalẹ̀ má bọ́dì ló ti kàbí bí dúnà tìmáàlú kalẹ̀ dọ́rọ́ rì má yà náà lùkà mẹ́tìrìsọ́tà ṣe mọ̀ pé kéèyàn ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹni tí ò tó yàn ní máa ń fẹ́ jọ bíi pé bóyá èèyàn lèèyàn lẹ kéèyàn lèèyàn yẹpẹrẹ ee inú kan yìí mú ni sórí kó gbé e mára yẹpẹrẹ díẹ̀ tó sọ pé ah, mo ti wí rẹ̀ àyè òwe ló máa ń rẹ̀ sẹ́kì ni sórí yàn ee sórí yàn ètò kó gbé yàn mára pẹ̀lú kó ṣe rẹ̀ ó kéré sí ìgbé mára aburú tí ó tẹ̀lé tí ọ tó bá lè mọ̀ ẹ̀ẹ́dájọ́ owó èèyàn rọ̀ mọ́ dánfó òun ti ṣe dápò òun fẹ́ kan fẹ́ wú ọ̀dà lórí ìtọ́ ọwọ́ náà àbọ̀dá ṣe dáadáa ní òpin ilé lóòótọ́ kò tọ́ba kan ní sọ́kò olóòkó pẹ́ tó fẹ́ràn àmọ́ gbé èwò sílẹ̀ ọ̀dà wa ẹ kò wò kankan sọ fún òun ní ìnìkan tó ń fẹ́ protect yóò lá láti rẹ láti di ti ayé rẹ gbogbo ìyàwó ìnáwó abẹ́jọ́ lá láti gbogbo yín papọ̀ sórí fún bí two hours ẹ̀ẹ́dẹ́gbẹ́dọ́ sọ́yẹ́ pé tẹ̀lifà àjẹ́bá ló jọ tó àwà tẹ́ bá kọ́ fi ọjà yàrá sáà wà á lẹ́wọ̀ lórí búlọ̀ fún ẹ̀rí wọ́n láì wọ́n láì gbogbo tó bá ti wọ́n láì ní ẹ̀ ò ní bá dùn ó padà wá òkú akọ́dà pé ìfọ̀pá àti ẹ̀jẹ̀ mọ́ bì náà ṣe bó sà lè ṣe bù ẹ̀lẹ́. so kí èèyàn ṣe lóṣù ìdákùn important message wọ́n á máa láti mìíràn ṣe lè lọ sí ẹ́ ara tí ó ṣe bíbù báyìí ṣe sọ ni pé àbí ádámù wọn àmọ́ láti mẹ́sìlẹ̀ lọ àmọ́ báwọn èèyàn lò pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ yóò ṣubú àlẹ́yìn ká kọlbà yóò bọ̀ pẹ̀lẹ́ wọn wàhálà kàmá àrùbá position rẹ pẹ̀lú ọlọ́run wàwá pa. tẹ́ ẹ bá ti rí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń wé ìtàsìkò wọn náà ní torí pé wọn ò fẹ́ bá àwọn èèyàn pẹ̀lú lòsùn. àníyàn sì gbọdọ̀ bójú tásìkò bìkan ṣe é rí béèyàn bá ń sin lọ́n bọ́lọ́n bá fún yàn lágbà béèyàn bá ṣàwọn kankan tó bá dé lágbà yóò bá di fún ọ̀sán tó ní sọ ọ̀rẹ́ ìdáwọ́ kọ́dọ̀ lè má dẹ̀ẹ́ṣẹ́ tí wọ́n mọ́ àbọ̀ kí ló wá nílá ẹ́ tó bá ti rí ẹ́ ìdáwọ́ especially if that is Pablo Einstein òun lẹ́ẹ̀sì rí ilé tẹ bá wo hadita nabi sallallahu alaihi wa sallam sàkókò àdúgbò wọn fún Umaru lè àbí Umaru wa wá sọ́dọ̀ àmì sallallahu alaihi wa sallam حديث البخاري وإن نسوة من قريش àwọn obìnrin tó jẹ́ àkùrẹ́ṣì àwọn ìyàwó ànábì náà wọ́n fẹ́ ti àkùrẹ́ ní sọ̀tún ní kùrẹ́ṣì àwọn fẹ́ jẹ́ kùrẹ́ṣì ìyá tó mẹ́ àwọn ìyàwó ànábì di máa àṣọ fún àpẹ̀lú ànábì fún àpẹ̀lú ọkọ àwọn táwọn àdàpẹ̀lú ànábì wọ́n gbóhùn tó gbé ẹ̀mà lọ́sàbọ̀ wọ́n fírí Umaru wá dé Umaru fẹ́ wá rárá ní Umaru ti gbà yọ̀ǹda lókòtọ̀ sábọ́n Umaru báyìí wọ́n bá sáwọn ọmọ ṣìjáàbù nígbàtí pẹ̀lú ṣìjáàbù tó spain pé ìtàn fi dígàdà yàrá kàfí àkàn wọ́n sáwọn ọmọ rẹ̀ ah, ànábì wá rẹ̀ rẹ̀ sọ́dọ̀ àlọ́sọ̀lá ànábì rẹ̀ rẹ̀ gan nígbà tí Umaru wá wọlé àtẹ́kùn wá ní wọ́n wá pẹ̀lú bí nǹkan ẹjọ́ nǹkan ìtàkùn ti gbóhùn lọ́dọ̀ wọn sá wọlé ọmọdé wa ni yá àdúgbò tá à ń fún sí i làwọn lọ tá ara wọn ọ̀tá ara wọn pé kí wọ́n gbọ́dọ̀ sí máa gbóhùn wọn sókè lọ́dọ̀ ànẹ́bí ẹ béèrè pẹ́sẹ̀ ní wípé tánẹ́bí làwọn rí àwọn ọkọ wọn ó mọ̀rù tó bá lẹ́gbẹ́ ẹ̀sìn látàrí tọ́dọ̀ ànẹ́bìlẹ̀ ẹ̀kọ́ nípa gbóhùn sókè àtàhọ́pùnà ní tẹ́bìlẹ̀ ẹ̀kọ́ máa bẹ̀rù ànẹ́bìlẹ̀ ẹ̀kọ́ bẹ̀rù ọkọ̀ bẹ̀rù ọkọ̀ yìí àlẹ́yìnwá sọ fún àlẹ́yìnwá sọ fún ọmọ ọ̀sán náà sọ pé ah, wà ànẹ́bìlẹ̀ ẹ̀kọ́ bẹ̀rù èmi kọ́ àwọn obìnrin wá ń fèsì láti nà sí jásáà áńkà àfọ́zù wà adlas wọ́n lè jàrẹ́ mi lọ àrẹ ìwà sọ fún Umar ló mú àdísì yá pé Umar yóò mọ̀ pé lọ́sẹ̀lẹ́sẹ̀ fẹ́jẹ́ tí o bá gba ọ̀nà kan làtàlàkà ṣe ìtọ́nù fẹ́jẹ́ nàìjíríà lẹ́bí fẹ́lá ṣídà yìí wọ́n bí Umar mani bàbá Umar náà yìí Umar fún ààrẹ ló sọ wọ̀ṣẹ́rẹ́ ní nǹkan bá ti jẹ́ àdáwọn mọ́yàn ó máa ń le fún yàn láti lè mọbi tí ó lè fi ìkọ́ ọbí ọmọ rẹ̀ kí lèèyàn máa ń ṣe òun ni pé ibi tí ó bá ti wúlò lóòtù lòó sí lẹ́gbìrì pé nítorí ṣídà tí ó máa ń lo ìwà bàbá fún mi sí ó bá ti kanjọ́ náà mẹ́tẹ̀ẹ́ ìjọra tótọ̀ èmi fẹ́ travel ṣe lè mi ti fi jẹ́ ẹni tó bá fẹ́ para rẹ̀ kó mọ̀ bọ̀ wá kò sẹ́ni kan tí ó bá wí síbẹ̀ kó tó wà ní ilé ẹ̀ẹ́n ìjọ́ tí mi náà bá ti dé òun náà wà so by default ara tí imani máa ń ṣe fún yẹn náà ní tó máa ń jẹ́ kéèyàn ní rahma lọ́kàn ẹ̀ bí imani yẹn bá ti ń lékún sí ní rahma ó fi hàn fún ọkàn yẹn bí ìmánì máa fẹ́ fún ẹni tí ń tó lọ́nà mẹ́ta báyìí tẹ́ bá ti wo Quran ọlọ́run ọgbó sọ̀rọ̀ tó bá ti fẹ́ sọ̀rọ̀ àlẹ́ ẹ̀yìn ìmọ̀ àfọmọ ìmọ̀ hmm? ọlọ́run sọ̀rọ̀ ìmọ̀ papọ̀ mọ́ ìmọ̀ ẹ̀ máa gbọ́ ọlọ́run sọ ọlọ́run ni wà rọ́ọ̀tì kúnà sí ẹ̀yìn ẹgbọ́n kan rọ́ọ̀tì kúnà àwọn tí mà wọ́n jìnlò yàkùlúnà àmàlà wọ́n sọ pé àgbàgbọ́ kúlù mẹ́rin ìjọrọ̀bù ìmá alẹ́ẹ̀lú jẹ́ ìmá yẹ́fà lọ́wọ́ lẹ́bínà àmàlù mínkùn wàlẹ́bínà útùlẹ̀ ìmá dàrájà àwọn tàà fún ní màá nù yìí àwọn tó lọ́wọ́ tó lórí àtàtà sọ́dọ́mọ́ ọlọ́wọ́ gbogbo ẹ̀wọ̀n alìlmù wọ̀lìmọ̀ àbí ẹ̀tùn rí wà kọ́lá lẹ́dínà oúnjẹ alìlmù wọ̀lìmọ̀ làkọ̀lábẹ́tùn fi kìtàbílá ìlàyẹ̀ òmìnbà àwọn tá a fún ní mà tá a fún ní ìmọ̀ rọ̀mọ̀rọ̀mọ̀ ọ̀nà àbí ẹ̀tùn rí bẹ́ẹ̀ la fi fún ànábì ní wáàyí látọ̀dọ̀ wa kó tó lè wáyé máa kún tàtàdírí mọ́tìkìtàbù wọ́n lọ sí ìmọ̀ ìwà ànábì ọ̀gbọ́n tí àkìtàbù rẹ̀ fẹ́ẹ́ dìde ní èlù wọ́n lọ sí ìmọ̀ tó alẹ́ ìlú tó bá a ẹ̀fẹ́ kìkì ìmọ̀ ẹ̀ lékún tẹ́lẹ̀ máa tó bá tó gbọ́dọ̀ fi lékún ó ní pé tẹ́ ẹ bá wo tí mo wí lẹ́ẹ̀kan pàṣẹ pàpà ìmán pé yàtọ̀ fún belief belief ní element of trust nínú àbí bí èèyàn bá ṣe mọ èèyàn sí ni a ṣe máa trust ẹ̀ sí ní dáadáa ẹ́ pé ẹni tí ẹ bá mọ̀ dáadáa jọlẹ̀ náà mọ̀ trust sáà ní ọmọ ẹni tí drop phone ẹ drop ẹ fún un wọ́n ẹni tó ṣe yí pé ń jọ tí ó bá wà rí hundred million ó dá padà ní fóònù lọ́dọ̀ lọ́dọ̀ ìjì bá ń lọ bí trust ni ó fi lékún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn bá ṣe ní bẹ́ẹ̀ bá ṣe trust ni ìmáàlì ó mọ̀ lékún nípa ẹ̀ but bí ẹ̀ ń wí pé ìmọ̀ èèyàn ìmọ̀ táǹkọ̀ alẹ́ ilmu bìlá wa kéèyàn mọ ọlọ́run ó mọ̀ ọ́ pẹ̀lú ròyìn rẹ̀ àti náà láwọn ti bá ti ìyẹn ò ní ìdí kéèyàn dá àpá kò ní ìgbà alágbájá tí láàmì ló ti há alẹ́lmù bìlá ṣùgbọ́n bí tóun ti níbi alẹ́rẹ́ yẹn sí ìta àpá pẹ̀pẹ́ ìmọ̀ ní rẹ̀ pẹ̀lú ọlọ́run ọmọ ọlọ́run ó lè má mọ̀ ọkọ̀ tẹ́ ń pè alẹ́yìnmù bí láàrín alẹ́yìnmù bí amúrí láàrín pé èèyàn mọ kí lọ́lọ́ ní káàkiri tàbá fẹ́ kírùn kíláàsì tàbá fẹ́ gbáwẹ̀ kíláàsì tàbá fẹ́ ìgbésẹ̀ kíláàsì tàbá fẹ́ kíláàsì sọ but ẹni tó bá wá kọ̀ báyìí méjèèjì papọ̀ ọ̀gbọ̀gbọ̀ làáfáà tó pé tọ̀bẹ́yọ̀ bá lè kọ̀ báyìí méjèèjì papọ̀

ṣé wá sí máa dẹ́kọ̀ ilm nínú Qur'an àwọn wọ́ọ̀dù tí mo lọ pẹ̀lú ilm ni alhuda hmm? alhuda fáwọn pé guidance anybody tí ó bá wà guided eh, he must have knowledge he must be aware máa ń gbé ẹni yìí ó mọ nǹkan tó yẹ kó ṣe ìtumọ̀ pé ó ní mọ̀ ní how do we do this kind of thing báyìí láti ṣe ó gbọ́dọ̀ hmm? òun ni yorùbá wọn sọ pé ìtẹ́yìn ò bá mọ̀ ó jìyàn lọ ìtẹ́yìn ò bá mọ̀ ó jìyàn lọ ó ṣe ràbàràbà gan-an sọ ma pé ah, kí nǹkan kékeré yìí náà ní ṣe ìyẹn torí kó mọ̀ على العلم والهدى من على العلم àti الرشد الرشد تبارك الهدى يمكن دي الهدى nínú وأن على العلم النافع والعمل الصالح على العلم النافع والعمل الصالح الهدى بẹ́ẹ̀ náà ni رشد

bẹ́ẹ̀ náà ní àlùhúdà náà lè rí tọ́mádàun náà lò yóò rí pé èèyàn mọ̀ nǹkan ọwà á but sábà ló méjèèjì papọ̀ àlùhúdà ó mẹ́ ní knowledge àrùsù ó mẹ́ ní àlàámàlì pé èèyàn lò kan sí èèyàn mọ̀ but méjì lè dúró fúnra so el àlùhúdà àrùsù ibi tẹ́tì mọ̀ pé ó máa ń lò papọ̀ ànábì Ibrahim sọ fún bàbá rẹ̀ yá àbáṣe inni qad ja'ani min al-'ilm ma lam ya'lam ìwọ bá mi ìmọ̀ mo ti mọ́ ti wá dé bá mi mo ti nímà tí kò sí ìdọ́dọ̀ tẹ̀ àbí mo ti nímà tí kò sí ìsìkò sí lọ́dọ̀ tẹ̀ pàtàkì ní àhàdì ẹ̀dùnà tẹ̀lé mi màá gáìdì sọ̀rọ̀ ọ̀sàwìyà ilmu lórí lọ́dọ̀ pé ahàjìkà hmm? òun náà lẹ́yìn fúra náà sọ pé kò ó ní ilẹ̀ ilẹ̀ annáwó sáma anáfàrò nàìjí fàkọ́lù iná sẹ̀mínà ƙùránà àjàbà agbọ́ ƙùránì tó jẹ́ ma kí ni kọ́sọ̀ yàhàjí ilẹ̀ rọ́ṣì ọ̀nà yàhàjí ilẹ̀ rọ́ṣì tọ̀ ẹ́ tún rí pé ọlọ́pàá wàyí sọ̀rọ̀fìnà ilé ìka náfàrọ̀ nínú jín yẹ̀sàmì òun alkùrán adarí àwọn ìjọ kan náà wà lè jẹun sọ́dọ̀ rẹ̀ kan gbọ́ kùrán pàlámà hábà rúhu kọlù àǹfíìtù ìgbà tó débi tẹ́sí kùrán ní ẹ̀dá ní ẹ́ pàlámà òdìlá nígbà tá lè fa sí parí sí tẹ́sí kùrán tán wà láwù ìlà ọ̀rìn mọ̀mìrì wọ́n sọ̀rọ̀ sáwọn ìjọ wọn tán kìlọ̀ kan kí wọ́n ní yá kọ́ mọ̀nà iná tẹ̀lé ìnà kìtàbánì ó ń dìlà mìíràn di múta ẹ́ eh? àbí yàdí ilà haq wà ilà tọ̀ríkì tíra yìí ń gáìdì tó dodo àti ojú ọ̀nà tó alẹ́lmù alhuda arushu tá a bá gbà pé ìmáàlì máa ń jẹ́ kí máa yàn lékún ní tá a gbìyànjú méjèèjì pọ̀tò yìí tó pàtàkì nígbà ìgbé sẹ́dé bí má nìyẹn bá ṣe ń gbò tó náà ní bàtírọ̀ yóò máa gbó àlẹ́ ẹ̀rù bèlà làbí tí má nìyẹn bá ṣe ń lékún ẹgbọ́ ìmọ̀ rẹ̀ nípa ọlọ́run náà máa lékún bí má nìyẹn bá ṣe ń lékún ìmọ̀ rẹ̀ yóò máa lékún ẹni ìmọ̀ rẹ̀ nípa ọlọ́run yóò máa lékún pọ̀ ìmọ̀ yìí ìmọ̀ ni yóò lékún ẹ bá wo ní rushdu alhaq lẹ́ẹ̀lì bọ́lọ̀ bá ti bá fẹ́ wá sọ̀rọ̀ ìmọ̀ nínú Qur'an nínú àwọn àyíjà àpapọ̀ mọ́ rahma ìkẹ́ ẹ̀wò rọ̀bánà látúnṣe kólù bánà bá dàhìrì hàdẹ́ìtàná ẹ̀wò hàdẹ́ìtàná ẹ́ wàhábùlánà mi ládùn kàràtmà ìnàkàrà ń tàlùwà hàá ọlọ́run ọkàn wa má yí má kọ́ ọ̀nà ẹ̀kọ́ òbìrìrò lẹ́yìn ìgbà tó ti wá mà tán bàdà yìí dàdé ìtànà àdánù kí ló tẹ̀lé wàhábìlà náà ní ńlá tó ń kà rà wá fún wa ní ìfẹ́ látọ̀dọ̀ àrọ́mà àtàlùhùdà ẹ̀rù náà àbí ìgbà tó náà آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما àwọn méjèèjì rí ẹrú kan náà ẹrú wa àtẹ̀yìnáwò rahmatan ìjìnà afúnníkẹ́ látọ̀dọ̀ wa kí ó tẹ̀lé wà àlàmnáwò ìlàdúnà àwọn afúnnímọ̀ alẹ́rìnmọ̀ wà rahmat tó wà mọ́ ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا أي رحمة أي رشد ربنا أدعى ملائكة ربنا وطيت كل شيء رحمة وعلما يوالله ìwọ ni ìmọ̀ rẹ̀ ẹkọ̀ǹpá gbogbo nǹkan ìkẹ́ rẹ̀ náà rahma àti ilmu lẹ́yìn ìgbà táwọn àfa gbogbo àyà ìtàn sóde ìtàn inú kọ́ yìí wá kàn pé ìjábọ̀ tó làpá inú kọ́ yìí mo ní sórí ẹ̀ yóò fi rí pé bí èèyàn bá ti ní màtó kúlàmà kánà rọ́jùlù àálàm kánà àrà. bí máa ń yẹn bá ti pọ̀ tó náà ní ọ̀rọ̀ ti pọ̀ lọ́dọ̀ rẹ̀ wọ́n láwọn òdodo ti Quran náà ni wọ́n ti wọ́n ti wọ́n ti wọ́n bọ́lọ̀ tó sọ gbogbo ẹgbẹ́ ah bí ó bá mi jáde báyìí sọ ẹ̀rọ bọ́ nígbà tí wọ́n ń bílẹ̀ gan ó ní torí ẹ̀ pé ànábì sáà dára sọ́dá ló fi jẹ́ arhaman náà ọwọ́ ní ta ni alamu adèrò ó mà bá dà nàbí abubakar ọ̀nà ní arhamu ọmọ ọ̀rọ̀kọ̀ ní ọmọ pé bí màá bá ṣe ń pọ̀ tó náà ní rahman ní oṣù mọ̀ọ́fẹ́ tọ́ka yìí àìkẹ́lẹ́mọ̀bìlá tọ́tún báwọn èèyàn mójútó pé afẹ́ta àìkẹ́lẹ́mọ̀bìlá àwọn èèyàn tó bóyá ìmọ̀ tá ń sọ ni alẹ̀ ẹlùmọ̀bí amúrìlá tó ń lábájá lọ́kọ̀ fíkì jù pé àwọn wèrè ní ó burú jù kí lọ ní ìgbòho ìyẹn ṣe àlẹ́lẹ́mù bìlá ó yẹ kí yẹn líyè sí ìlú bìlá ya, ibi ma ti mọ ìlú bìlá ni pé Abubakar ọjọ́ làwọn nígbà táwọn yìí jẹ́ sí kéésà Abubakar yọ wá fúlàn jù náà àbájá àná yẹ àmọ́ òní àlámù ọ̀lọ́dúnmọ́dù ni pé mélòó Abubakar gbà àbúrò kò ní mọ̀ jù Abu Hurairah radiyallahu anhu ìtí Abu Hurairah ó lè jẹ́ ti mímọ̀ láti ti ọ̀ndrẹ́ǹd ẹ́ àwọn bá fi lè rí yáyà tí àyà kan òun ó lè conclusion tábù Hurairah rí níbi àdíkẹ́ yóò fọ́ Abu Hurairah láti gbọ́ àdíkẹ́ ọ̀ndrẹ́ǹd kó tó lè mọ tábù orúkọ yé yáyà kan àbúrò sọ pé ńgbà táwọn sọ̀tọ́là fẹ́ kú àrẹ́bí wọn sọ fáwọn pé ẹnà abdul kayọrọ ọlọ ẹrú kan wọn ní sọ pé ẹrú kan ọlọ́run bá fún un ní choice pé bóyá ó túùtù kó wà nílé ayé àbí kó wá báwọn ẹrú yẹn wá túùtù nítorí àwọn ọlọ́dọ̀ lọ bọ́nà bíi fi sọ bàbá ka àbùbà bàbá tó bá ń sunkún ọlọ́run òkú kí ni sunkún tí wọ́n lẹ́nu kan èwo ni <laughs> ẹrú kan ọlọ́run ń ta ìmọ̀ ọlọ́run tó pọ̀ bíi ń sunkún ọláwọn ọmọ bàtàdì wa kú tán á azẹ́zùwájú ó ó ẹrú kan tí ń wí ara rẹ̀ ní wí àwùjọ́zùwájú sàkánà àbùbáfírì àlámànàbì àwùbáfírì ló mọ̀ ń pa rẹ̀ jù wá lọ tó òun ti mọ̀ ẹni tó bá mọ̀yàn kò dìgbà téèyàn bá tó gbogbo ẹnu sọ̀rọ̀ kọ́lọ̀ bá ti báyìí lásán ọmọdé mi pé kúlàmà kánà rọ́jùlù àlà kánà àrùn olólùwọ̀n ọba fi ń so rahama àti ìmọ̀ papọ̀ ẹ wo orú ìtọ́lọ̀ tó fún kádìrì àtẹ̀yìnàwó rahmata min indina wa alamnahu min ladunna ilma. tòbítẹ́yìn ó ti máa mọ̀ sọ ìtumọ̀ ẹni pípọ̀ èyí mọ̀ á béèrè lọ́dọ̀ ọlọ́run ọlọ́run dákun fún wa ní alẹ́ ìmọ̀ náà ìmọ̀ tó wúlò tí mọ̀ bá wúlò kò wúlò sí ní ilé ìjọba mọ̀. ṣé ìmọ̀ bẹ́ẹ̀ ìmọ̀ náà pé ìwé àlámọ̀ lè kò sí ní ọba sọ tó ní ọba fún ọdún ọdún ibn Qayyim ṣàlàyé ọ̀rọ̀ dáadáa ìgáfẹ́ fún làfàn lọ́la tó ṣe ìgáfẹ́ fún làfàn ló ti sọ lẹ́yìn ìgbà tó ṣubú tọ́ wá ní torí ẹ̀ náà lẹ́ẹ̀kì rí wípé Islam kan ló ní kẹ́yì ní gbogbo ẹ̀ ó wá ní gbogbo gbogbo la kiri ẹni tá a bá ti wo fátíà à ń béèrè ìdáyà ní fátíà ìdínà sọ̀rọ̀ àtàlùfà àlùhùdà àbí ẹ máa wò ó ó wá ní lẹ́yìn bàtà sọ fọlọ́wọ́ bàtà ẹrú tá à ń wá sọ̀rọ̀ tó ń sẹ̀fẹ̀ àwa ní ẹgbẹ́rẹ́ màgbúdì àlẹ́ yìí ọ̀là sọ̀ ni àlùmàgbúdì àlẹ́ àwọn tá a bínú sí àwọn òru àwọn Yahudi àti ìtura wọn tó máa ṣe wọn kí ni opposite gadọ ibi bá a ṣe béèrè ìdínà sọ̀rọ̀ tó ń sẹ̀fẹ̀ tá a béèrè Húdà ní ọ̀rọ̀ tẹ̀lé títí ẹ̀ bá ti lè ní húdà rámọ́tẹ̀lì nítorí pé ìdínà sọ̀rọ̀tẹ̀ mùsẹ̀kì ta béèrè anágẹ́rì mọ̀gbígbà lè wọ̀nà sọ̀rí yàtọ̀ sáwọn tọ́lọ́wọ̀n bá bínú sí àwọn tọ́lọ́wọ̀n bá bínú sí fún ẹ̀fẹ́ ráhámà ló withdraw fún wọn àwọn ní ìdí wọn kọ́lá ń fẹ́ ìtumẹ̀ ní pé tó bẹ́ẹ̀ tó lò sọ̀rọ̀ lórí àsọ̀rọ̀tẹ̀ mùsẹ̀kì dẹ̀ ráhámà yóò jẹ́ tiwa wọ́n là bọ̀ọ̀lì àwọn kan sọnù àwọn kílódé àwọn adámọ̀lẹ̀ ẹ̀yìn àmọ́ ní so ìtumọ̀ ẹni pé àìmọ́ nímọ̀ àìmọ́ láàánú ẹgbọ́ àìmọ́ nímọ̀ àìmọ́ láàánú àwọn ní kí n sọ́tún sọ kí mo kó méjì sínú ló fi bọ́ àlẹ́ ẹ̀yìn wà wá mọ̀ so àti jẹ́ mo ti sọ níbi tí àmọ́ náà bá ti wà bọ̀ ẹ́ torí pé kí ni àmọ́ náà ni pé nǹkan yóò ìgbà mí bẹ́ẹ̀ rahama tó tún nǹkan ṣe ìgbà mi bẹ ṣídà tó tún ṣe àmọ́ náà ti lọ́rùn jẹ. gbogbo ọdún bá ti involve mùsùlùmí ní tiẹ̀ ní tí ó kò sí láìpẹ́ mọ̀ áhà láti ná bí lọ́sùn. bá ti sọ pé a ní báàsì ní sàkínà àti tùmọ̀ ànínà tó kọ́lù mẹ́ta ni láti mọ ìtẹ́tọ́ mọ̀rọ́ ọba الحق؟ fà ẹ́ ìmọ̀ àwòsàn ọlọ́run pé iṣẹ́ ìṣe yìí ó ń rí mi ẹ́ màá sì máa bẹ̀ màá sì máa tọrọ àdúrà lọ́bẹ̀ àwọn máa ṣe ìfàlù àwọn máa ṣe gbogbo ẹ̀ ìbọn mi ẹgbẹ́ ìbá ti ní mọ̀rọ́ ọba tó fà ọba àwọn èèyàn ò ní tóbi mọ́ọ̀tì lọ́dọ̀ ọ̀yàn bí kọ́ńtẹ́tì ẹ̀ ní sẹ́ẹ̀tì náà lọ ẹni tó máa tẹ̀ wọn lọ́nà.

wọ́n ní ká wá pọ̀ nfẹ́ ìfẹ̀fẹ̀ wa lọ́dọ̀ fada àbí òun lẹ́sìn tó máa ń yáyàn lẹ́nu pé kí ló bá dé bẹ́ẹ̀ táwọn ọ̀gbìn yẹn lábájá tóbi túbá ó wá ṣe túbá ní alànà kí mo túbá alànà fún ẹ̀ táwọn gbọ́dọ̀ túbá ní ó wá túbá kí ló dé ìṣe tí wàá túbá náà ìṣe ọjọ́ ọ̀sán ní wàá dúró ọ̀rọ̀ túbá ọkọ̀ ní wípé lágbájá ó sábò sí fún lágbájá kó lọ lè yé kẹ́ni ìyẹn ẹ̀tọ́ rẹ̀ kó fún tó bá jẹ́ tàbí fún ní gbangba tó gbé gbangba náà ni ó ti tọrọ ẹ̀hàn kan ní bọ́tọ̀ ìwé owó ni wọ́ọ̀dù túbá ó lọ tó bàbá òwe túbá ni lọ́dọ́ ta lẹ́nà túbá ráwò ìbó láti rí yìí lọ́ọ̀ túbá lọ́dọ̀ ta ni ìwé yẹn torí torí òun ti fẹ́ẹ̀lì bídá àtẹnẹ́ má gbàgbọ́ gbogbo fẹ́ẹ̀rọ àlọ́ òwe túbá lọ́dọ̀ ìbó bàbá òwe túbá ọ̀rẹ́ bá ṣèkèrè so mọ̀rọ́kọ́ tó fà àmọ̀rọ́kọ́ bá téèyàn bá ti mú lọ́kùnrin gbogbo téèyàn bá sára rẹ̀ náà ní téèyàn bá ti mọ̀rọ́kọ́ bá dáadáa òun náà ní lẹ́dùn tẹ́ ẹ̀rí yà bí ti àǹtà àbúdà wà góòlù yẹn góòlù ti kó tí ọlọ́ọ̀ni kò rí ìlànà tó kùn tààrọ́ tẹ̀lé ìnáwó rẹ̀ tí wò bá rí òun rí ọ̀rọ̀. tó ìyẹn gẹ́gẹ́ ní tí a fẹ́ ṣe àmọ́ yóò mọ̀ ṣe yóò mọ̀ ṣe yóò mọ̀ ṣe torí ilẹ̀ yìí máa fi wọ́n àwọn ẹni ọlọ́run pé káwọn ṣiṣẹ́ àwọn pamọ́ ibi wọ́n sẹ́yìn tẹ́tẹ́ ìfẹ́sẹ̀ àwọn ọmọ òṣèkẹ́ ní court for distraction ẹ ó lè ṣe mọ̀rọ́ kọ́bà ìdádá tẹ́ bá wò gbogbo táwọn èèyàn máa ń ṣe kìí ta wọn ara wọn lé lórí nǹkan tó bá hàn ní wọ́n ṣe kìí ta èèyàn sí nǹkan tó bá pa ẹ wò dáadáa tẹ́lá fún ọlọ́yìn láti àwọn èèyàn ṣe ń tẹ̀ ẹ̀yàn lórí lẹ́yìn lọ́dọ̀ ọlọ́run irú tó bá lọ́dọ̀ ẹ̀dá ni wọ́n ti dà lé lórí nísìnyí wọ́n bá ń lágbájá olówó ní tó bá tó ti tètè ta rẹ̀ owó gbogbo ọ̀rọ̀ ní ti pẹ̀lú ti pẹ̀lú ọlọ́run mọ̀ ní ní lágbájá ó ẹ tó bá ti kéta yọ ọ̀gbìn ti fi àmọ̀ lé láyé láyé ẹ̀dùn kò lè ṣe kéta yẹ ló ti àmọ̀ lé lẹ́nu fún ọba àti gbọ́ táwọn ọba fẹ́ yìn. ipe àríyá méjì ẹnìkan ó ń ṣe kéta ẹnìkan ẹni tí wọ́n ń ṣe kéta ni ó mọ̀ pẹ̀lú ìmọ̀ ti fi àmọ̀ lé láyé láyé kò lè ṣe kéta ló ti fi àmọ̀ lé. ìjọ mú ṣe kéta rẹ̀ pé ìjọ tó bá ṣe ti àmọ̀ lé yẹn wá hàn sáwọn èèyàn tó ń ṣe nìkan ló ti fi ta àwọn èèyàn ṣe kéta àyàn pẹ̀lú sáfì pé ní lọ́dọ̀ ọlọ́run wọ́n kò fẹ́ káfíwọ̀ kò fẹ́ bàbá ọdún ìfẹ́ lọ́dọ̀ tẹ́lẹ̀ ìdí ìdí ìdí àrẹ́sílẹ̀ ìfẹ́ náà àtẹ́tàǹsì tó lọ́dọ̀ ẹ̀dá pẹ̀lú tóní so mọ̀rọ̀ àpapọ̀ ha wà mọ̀ ha pàtà tó ná dẹ́ mọ̀ láàtọ̀ pàtó ha mẹ́tẹ̀ẹ̀ta òun bẹ́ẹ̀ yàtà ti mójútó hmm, gbogbo ìjọ sábà wá ṣe é kọ́ ìyẹn lè máa wá kọ́ lò mahaba kọ́ọ̀kù rọ̀jà gbogbo mahaba àti kọ́ọ̀kù rọ̀jà náà ń dàmú rọ́kọ́ wa ń dàmú rọ́kọ́ wa ń dàmú rọ́kọ́ wa náà lẹ́yìn bá ń pè téèyàn bá ń ṣe ọlọ́run bá wó yẹn téèyàn jẹ́ ń pè yẹn lọ́wọ́ wá ti bá kí níbi tíra táǹkà ẹ̀kàn kò sí di ìtàlẹ̀ díẹ̀ ní tó lọ́wọ́ pé wà ìbàdàkùn kọ̀lbíyà màrífàtò àpọ̀ tàbí ebe ẹ̀ àwọn nǹkan tó lè mú ọlọ́run bá fẹ́ràn èèyàn bẹ́ẹ̀ ni a kàn fún ìlú rẹ̀ ní mo tẹ̀ mọ́ ọlọ́sọ̀mọ́ fún ìmọ̀ tí kò rà nílé rẹ̀ sọ pẹ̀lú gbọ́lọ̀ mẹ́sìn ní àkọsílẹ̀ Quran nìkan la mẹ́ńṣà nígbà so wọ́n ìbádàtù kọ̀lùbíyà àwọn ìjọsìn tó ti pẹ̀lú ọkàn màrífà tí wọ́n akéèyàn mọ̀ wọ́n afọ́rọ́dù ó jọ́nà ẹ̀yàn lórí ẹ̀dá wà áhàmù ó sì pàtàkì alàlábù lórí ẹrú mẹ́má ìfàtí àmọ́ ìjọba yìí kó mọ àwọn iṣẹ́ torí pèlè wáyé nítorí ní pé lè anna al-afi tó bóun nìpínlẹ̀ wà á máa ń jàwárí ìparí ohun anha àwọn iṣẹ́ oríkèé àwọn jẹ́ bíráǹkì iṣẹ́ ọkàn ẹ́ wà mọ̀kàmílà tó wà mọ̀kàmílà tó wà kámàrà sọ̀rọ̀ àwọn iṣẹ́ oríkèé parí ẹ̀ àwọn ni wọ́n jẹ́ kó pé àwọn ni wọ́n jẹ́ kó kún àwọn rìsọ́ọ̀tì tó wà lọ́kàn gẹ́gẹ́ bá ní sọ̀tọ́ àṣọ pé inna Allaha la yanzuru ila suwarikum wa amwalikum walakin yanzuru ila qulubikum wa a'malikum ọlọ́run ọba ò ní wo fọ́ọ̀mù yìí kò sì ní wo dúkìá yìí àmọ́ yóò wo ọkàn yín àṣẹ yìí falkọ́lù huwa ma'allul ilm wat tadabburi wat ọkàn láyé ibi tí màá ń sọ̀kalẹ̀ ọkàn láyé ibi téèyàn ti máa ń ronú sọ̀rọ̀ lọ ọkàn láyé ibi téèyàn ti fi ń ronú náà mahadul ilm wa tadabbur wa tafakkur tó rẹ̀ lẹ́kùn pé báwọn bá fẹ́ sọ náà kọ́ yóò ní orí ọkàn ní Qur'an sọ̀kalẹ̀ ọlọ́rin nazala bihi ruhul amin ala ẹ́ lìtàkùnà nínú ìmọ̀nbìrì bí lìtàlìn àròbíjì ẹ́ mankana àdúwà ní jìbìrì fa ìtàrú nàzẹ́làhù àlá pọ̀lì ọkàn ni wà ní sọ̀kalẹ̀ wà ní náà sì ní ìyẹ̀kùnlé gbogbo ìmọ̀ ẹ̀ tọ́kàn ni ọ̀rọ̀ bá ti lè gbà àbí ń jó àbúlé torí pé a ti rò pé bóyá ìmọ̀ lágbájá máa fi kéyìí lágbájá lè fi ogún òun nìkan náà lè mẹ̀sìn òun ló dé ká máa fojú kéré àwọn nǹkan tí wọ́n sáàfà àmọ́ kí mọ́ ní wàrà wa níjọ́ sáàfà tóun ó kò ju àwọn àwáàmù fún wọn ní ìmánu jọkàn pé bí wọ́n ní àlèyìnmùbìlá lọ òun níjọ́ tóun bá níyàn kún àlèyìnmùbìlá òun ó ti lọ bí bọ́ọ̀lù ni òun tó sáà pàdé bẹ́ẹ̀ ni bọ́ tí ò bá ní ó tún kó bá rẹ̀ sí bíkọ́ èyí tó ń ṣe ìmọ̀ tó mà dájọ́ ẹ̀sìn yẹn yóò padà jẹ́ kó jà tèmi sẹ̀. so wàlìdáníkà torí ẹ̀ níbi káàna tàfádùlù bẹ́ẹ̀ nà náà fi ń dà wá ìdáhùn yẹn máa fi ń jura wọn lọ lọ́dọ̀ ọlọ́run níbi hásábì máa wá kọ́ra pẹ̀lú ní déédé nǹkan tí ó ń sọ̀kalẹ̀ sọ́kàn ẹ́ min imanin wa yakinin wa ikhla sábàbí ìwòye fi jù àìlọ́rọ̀ ọlọ́run ní déédé tó sọ̀kalẹ̀ sọ́kàn èèyàn méjì lè jíṣẹ́ ẹyọ kan náà tí lára wọn jẹ́ déédé òun ló fi ṣòro fáwọn tó fi ṣòro kéèyàn bá wọn sàbí àná kìí ibi iṣẹ́ alùpàá wọn iṣẹ́

فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم àwọn tí wọ́n bá wà nẹ́bì ṣe bé àlábẹ́ ìjọ ọlọ́run ti yọ́nú fún wọn ọlọ́run ọba mọ̀ tó wà lọ́kàn àti result of that tó wà fún sàkínà ọkọ̀ tó báwọn oníṣẹ́ ọwọ́ wọn tó wà lọ́kàn wọn so ọkàn tí kí dáwọn yẹ́bí ìjọ ọlọ́dọ̀ ọlọ́kàn lè fi kí ló wà lọ́kàn wọn nígbà tó má fẹ́ sọ̀rọ̀ lè ìmáni wáyà sínú ẹ̀ka tó fún gbogbo ti ní ẹni tó bá gbogbo rẹ̀ mójú tó ẹ́ iṣẹ́ ìta náà máa hàn lọ́gbọ́tọ̀ bí ẹ̀bá fẹ́ tó bá náà tẹ́tẹ́ bá ti ń kún ọ̀rọ̀ tó tà alhamdulillah ilé ìjọba tí bá ti ń jò ọlọ́run kan kú ọlá ti rí ni pé kò fẹ́ fi hàn pẹ́tọ̀ kúlógbó ní ara tó rọ̀ tó dá sínú èèyàn tó jẹ́ kó lè fọlọ́run tó mú láti rí tó wọ́n láwùdá kọ́lá Hasan al-Bakri hasan basri sọ pé wàláhi máa sabaqahum abubakar lọ́dí ọ̀pọ̀ àdùnkùsọ̀ láti wọ́n làtọ̀ kìí ṣe ìrún àtàwẹ̀ làwọn bá fi ìgbà tàbí àlẹ́bí yókù lọ kí ni tiwọn tó mí lóòótọ́ níbi iṣẹ́ olóore ọlọ́run bá káàbù bá ti gbogbo ẹ̀ ló tọ́sí pẹ̀lú àdìsá mẹ́lì lọ́kọ̀ọ́ rẹ̀ ó ti kọ̀ ó wà mẹ́ ó sì rán ó wà mẹ́ ó sáré fún wa but í ṣe wípé tá a bá mú bí ìrún nísìn ìjọsìn tí àbúbákì ló kírun yìí lọ àwọn sàhábà kan rẹ̀ pé náfílà àti wọn ó kọ̀ lọ́ta àbúbákì lọ́dà kèrè tá a bá mú sí olóore bí àwẹ̀ báyìí pẹ̀lú pé àbúbákì ah, ló gbàwẹ̀ fún àbúbákì ń gbàwẹ̀ ni aráwẹ̀ tó kéde sí ní bá ń dáre àwẹ̀ àwẹ̀ bí àwẹ̀ ẹ̀ ṣe àmọ́ níta àwọn ìní wípé ọba ti sọ gbogbo ẹ̀ àmọ́ níta ọba ti fi jọ àwọn sàájà nílò pé nítorí jù wọn lọ lọ́wọ́ sábà sọ pé wàlá ìnáma sábà ọ̀hún bìmọ̀ wá ọ̀rọ̀ ìkọ́lùbì yìí nà ìmàn nítorí sọ̀kalẹ̀ sọ̀kalẹ̀ ní ìmàn ibi táyì ti máa mọ̀ ó ní wípé bí wọ́n tó máa ń ṣe gbìràgbìrà pàtùlá pàtùlá bí wọ́n tó máa ń gbé tó tó le ní gbogbo ibi tó bá ti ní ìdí pé ká sọ́ọ̀fù problem pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọba bẹ̀rẹ̀ náà ní ó sọ tí wọ́n rọ̀ gbá ọlọ́run ká gbọ́ pé wà á ọba ní sọ́run o ìtumọ̀ ìdíkẹ́ òfin tí ẹ̀ bá ti lé nǹkan kò fẹ́ gbà tó bá ń pariwo rẹ̀ ẹ́ irú àwọn ọmọ nǹkan sọ́ńtà ìfọ́ tóbi lójú ju wọn àwọn bá fi ṣe ní solution tó ń kò lóra pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà wọ́n ti gbìyànjú jẹ́ níjọ́ tí ànábì kú ọ̀bí dẹ́tù màmá ìkan náà ó dàrú ó mọ̀rù wá bọ́ta ó mọ̀rù ní ẹni bọ́dì tó wá sọ fún ànábì kú ẹni tó gbọ́dọ̀ gbọ́dọ̀ lọ́nà pé òun ó gbé e lórí ànábì náà lọ bọ́lọ̀ gbá ànábì musa náà ti lọ bọ́lọ̀ ọmọ gba méjèèjì wá ń padà bọ̀ tọ àwọn bá pé nígbà tó wọ́n ó dé e tó wà níbi ànábì ti kú náà ó sì jáde ẹ̀yẹ ní ànábì ti kú alamọ̀ kánà ẹ̀dọ́ tó muhammad ní bá ti muhammad ti kú àmì ọlọ́run ló máa ń sìn fàyínà bá ayé láyà ọlọ́run àwọn bá sì wá tààyà tó gbogbo wọn mọ wọn wá níbi ìfáàpọ̀ tẹ̀ gbọ́njọ́ òní tọ̀ ìdí jẹ́mọ́nù kìí ṣe ìdí jẹ́mọ̀ ní bí wọ́n ní à láwọ́já ò lè sọ kí ní ẹ̀ka táwọn yòó mọ̀ tó lọ fàdíìsì kan kẹ́ǹtì kan tó mọ̀ á pàtó àwọn ọmọ sílẹ̀ àwọn olówó ọ̀hún àdíìsì tó mọ̀ ẹ́ náà ni tí mùsùlùmí tó mọ̀ náà ni áyà tó mọ̀ náà ni ṣùgbọ́n tó bá sọ ìbò sí ìlú sọ́dọ̀ áyà yìí àwọn bá kúrò àgbàgbà àfẹ́mi ò mọ̀pá nàbí ọlọ́run tó yóò kú náà wọn ni wà má muhammadu illa rasulun ọ̀dọ́fàdà tó ní kọ́bọ̀ lè rọ́sù láta ìmọ̀ọ́ta àkú sílá ọ̀làkú ọ̀là àkọ́dù ṣé táwọn yóò bá kú àbí táwọn apá fẹ́ wàá sọ pé ẹ̀fẹ̀ sí mọ́ni àmọ́ ìyá ń kọ́lù bọ́ ọ̀là àpèlé ìpàlàyé ọ̀dọ́rọ̀ lọ ṣé à ọ̀dọ̀ ẹ̀ ó máa wùmí bí kò wò wáyé ó bọ́ orí náà bọ́ wò wáyé àyè àtijọ́ tábà sí ó bọ̀ tó ìdíjẹ́ náà Abubakar tó sọ fún ọjọ́ níjọ́ tí wọ́n dẹ́kùn dé bíyà sẹ́nẹ́kọ́ máa fàájúrẹ́ táwọn yóò kọ gbogbo ìsẹ́nẹ́ àti ìsọ́nà ọkọ́ ìlànà ó márùn ní má lọ bá àmà ó sọ tó sọ gbogbo àná mọ̀ ó sọ lọ bá pè náà wà ní ìrù yìí àbúrò náà yìí ojúṣe ọlọ́run ni ọlọ́run máa ń gbé ọ̀túnmọ̀ náà hmm, ó máa padà wọn sọ níta pé wàláhì má ṣàkàtì sí ìsìlámù ilà ẹ̀rọ mi ò dá òtù ìsìlámù nàbíjọ́ pé ṣáàpù wà mí lọ́kàn pàtẹ́ àti kéde pé ànábì yìí máa ń dín ìdíra ẹ̀ irú ìbáyé lórí ìyẹn níbi tahu? lórí sàkínà táwọn sàkínà yẹn làwọn bá fèèkì ìjọ àwọn àdìkọjá lẹ́bùn náà ó máa ń kí ń ṣe jàre àwọn ìsórí ìdólùmí lọ Umar wa ní lẹ́yìn ìgbà tó padà wá hàn sáwọn kan pé á ah, ah, fásitì òní kí ilé òjẹ́ wọn ọlọ́run ti mọ tí ó ṣẹlẹ̀ sẹ́yìn pàtó tó ṣẹlẹ̀ lọ́nà àwọn tó mọ̀ ẹ́ àwọn bá kí màkú bí ó ṣe rí ànábì màkú bí ó ṣe rí nù ẹ́ Umar wa ní kó ní tó ń lọ lè bá nàbì tó ń gbá nàbì lẹ́nu tó lọ bá bá kìtà sọ fóun tó ń wò torí ẹ̀ ẹ́ fa àmì ìtìlẹ̀ dáríkà àmọ́ rẹ̀ mo wá sàwọn iṣẹ́ ńláńlá iṣẹ́ ńláńlá sẹ́wọ̀n pípọ̀ bí ó mọ̀rún náà ṣe tó ibi tí ó ti mọ̀ pípọ̀ ilmu àbúbákì ìdìbò mọ̀rún bọ̀ mọ́ kìí ṣe ìmọ̀ pé bó láti pẹ́ gún ìmọ̀ tó sọ̀kalẹ̀ sọ́kàn tó sọ̀kalẹ̀ sọ́kàn tọ̀ asàǹgbà tó wá sí ilé ẹ wà bẹ̀rẹ̀ pé tọ̀ ṣàkóso pé kò kò jù wọ́n lọ pẹ̀lú òun àbáwẹ̀ àmọ́ tó fi jù wọ́n lọ ní mọ̀ bí ìlú lẹ́jẹ̀ wá kọ̀rọ̀ bí kọ́lù ilẹ̀ ìmọ̀ ní tó sọ̀kalẹ̀ sí lọ́kàn ní ìmọ̀ hasan basri ṣe lé ṣùgbọ́n bífà hasan basri ní the same level hasan basri nínú àwọn tàbí bákan fún abdullahi al-muzani bákan fún abdullahi al-muzani òun náà sọ̀rọ̀ rẹ̀ ẹnìkan wá tú fún wa kí ni wọ́n mẹ́rin ẹnu hasan basri wíyí bákan fún abdullahi al-muzani tó náà jẹ́ tàbí náà sọ ibn ulayya ismail ibn ulayya òun wá sọ ìtumẹ̀ bákan abúlé àgbẹ̀sẹ̀ sọ pé máa fákọ̀ abubakar sallallahu radiyallahu anhu ashaba muhammadin bi sawmin wàlá bi salati àwọn bá kó gbà wọn sàájà nẹ́bí yóò kìlọ̀ kì í sáàbẹ̀ àbí ìrún ló fi jù wọn lọ wàlá tí bi shay'in kana fi qalbi àwọn tó bá kọ àwọn tán tẹ̀lé àwọn tàbí hmm? òun náà fa àwọn tó tẹ̀lé àwọn tàbí lápò àfa ló jẹ́ sí wọn máa tó ń sọ. òun wá ní ṣé wọ́n mọ tí ó wà lọ́kàn rẹ̀ tí wọ́n ó ní alẹ́bí káyà fi kọ́lí yìí alṣọ́bù lè láyé azza wa jal wà nàfẹ́ àtúntò kàtó nǹkan tó wà lọ́kàn rẹ̀ tó gbogbo àwọn ètò ìfẹ́ tiẹ̀ sọ́lọ́ ń kún òun láti rí i pé ibi tí bẹ̀rẹ̀ sọ́kún wọn nà sí àtúntò kàfé àná sí àtúntò kàfé kí lè nà sí àtúntò kàfé kí kó o máa fẹ́ dáadáa káwọn ẹ̀dá ọlọ́ òun lọ̀rọ̀ mọ̀láàtọ̀ tó kàfé káwọn ẹ̀dá kó o máa fẹ́ dáadáa kọ́ra òun ni álámù náà òun ni áfàmù náà òun ni álùpàpà náà òun láti fẹ́ fún kù tó wà lọ́kàn àbúbá kiri tọ́lọ́ọ̀

tata ìkúlé fáhìdì ẹ̀fọ́ ọ̀rẹ́ ìbílẹ̀ fún mi abákúbájú èmi mo jẹ̀bi ẹ̀ lóra ọgbọ̀n òjẹ̀bi òní pé ní jẹ́ta ọbákì bá kó gbogbo dúkìá rẹ̀ wá fà nàbí sálà sálà ẹ̀ sábà ní má bá àpẹẹtàlẹ̀ àhàlẹ̀ tí ló fi kalẹ̀ fún àhàlẹ̀ rẹ̀ fún ní àpótò lọ́mọ̀ gbọ́n àwọn ọ̀rọ̀ fún yóla ẹ̀ àmẹ́lẹ̀ òní lórí ẹ̀ tó lẹ́bù màhábàtò láwọ̀ fún ìdílẹ́nu wẹ́ẹ̀lú mí ìlú bàbá wọlé wa kí mọ́nì rẹ̀ lè gbó <laughs> bẹ́ẹ̀ lóòótọ́ èké léyìí ti sọ̀kọ́ ti ìmánì ṣùgbọ́n àwọn olóyè ìmánì tí wọ́n pè sí alfọ́bù lèlá wọn nà fẹ́ hàtò bùkálùkì ànàfẹ́ hàtò bùkálùkì yìí òun ni pé kọ́dà béèyàn bá fẹ́ kọ̀ rẹ̀ kìnyẹn náà kọ́ dáadáa rẹ̀ náà ló fẹ́ ló ń yí jẹ́ kọ̀ pẹ̀lú àwọn apá ìsàlàyé tẹ́lẹ̀mà náà àti màṣẹ́hà ìrìtà ti yọ wọn wọ́ọ̀dù kan ló ṣe pẹ̀lú àlùmíńtọ́ míńtọ́ àmìnà abẹ́rẹ́ pé tí aṣọ bá ya ní ìpín abẹ́rẹ́ ńlá fi ń di tí dísẹ́kì òfin ní hàn òun náà ni màṣẹ́ ha ní ìfẹ́ káàkiri lágbájá tú ní ìfẹ́ tí lágbájá ha ọmọ bọ́lọ̀ dáadáa ìfẹ́ èyí ò ní òmù ṣe yóò gbé ọ dìde ṣe àwọn bá pè okun okun okun síbẹ̀ ibi tó pé yàtọ̀ fún pé ó ṣe jihad ó ṣe gbogbo ẹ̀ kò sí oore ní dandan níbọ̀dì anábì sọ́lá sọ́lá sọ́rọ̀ ọkọ̀ àbílá bọ́lá masoud ẹ anábì ń kọjá lọ lóòrù àwọn bákà tó wọ́n lọ́wọ́ pẹ̀lú anábì àbílá bọ́lá masoud wáyé náà wọ́n wá ń ké kùrọ̀ àti inú anábì wá gùn anábì wá sọ̀rọ̀ tó dáa nílẹ̀ ah, súnmọ̀ tó rí ìmọ̀kùnrin tó gbọ́ máa ń sábà fún ẹn tó bá wù ẹ́ àyẹ́kọ́ra alùpùrán àgbàbọ̀n pọ̀ ilé ẹ̀ka máa ń dè tó quran fresh bọ́lọ̀ fún lọ́kàlẹ̀ pọ̀lẹ̀ ẹ̀kọ́ráwù alákọ̀ọ́rá tó gbogbo ní àwọn bí mo sì ṣe ń kéyìn tó fi kéyìn sẹ́ẹ̀ mọ̀ pé ìró òdòwó lẹ́nu fún bí mo tó àwọn bá fi ti ń wò pé òun lò ó ọkọ̀ bẹ́ẹ̀kì ní ìsìn fún pé àmì òru ni wọ́n sọ ó máa wò ó sọ pé tó bá dàárọ̀ àwọn bá tó fẹ́ bó káwọ̀ bá tó wá sásùbà ẹ́ kó tó di pé yọ́dà sùbà lóòrùn ló ti kọ́kọ́ jáde torí lóòrùn ló pé ó di kalẹ̀kùn àlẹ́bì sọ pé bọ́lọ̀ ti sọ kalẹ̀ bí pé ah, mo ní kí fọ́n lóòrùn pé ara àwọn ògbé mọ́ ni wọ́n sọ àwọn bá wá kọjá lọ tán ó wá dé ó abúlé masu ìdìbò sọ tó ní sábà pàpà bí àbúgbà ó tó fi ìṣe yóò náà ànàtí hàtò fẹ́ falkè ibi tí mo mú yàn fẹ́ ṣe ò ní pé ṣe rí sí ọlọ́run bá tí ẹ̀ bá fẹ́ràn ọlọ́run tí ẹ̀ bá rí ọlọ́run bá ti fẹ́ràn yàn padà orí wọn pọ̀ débi pé kò ní pọ̀ ká tún tẹ̀lé sẹ́rìn kankan wọ́n náà fẹ́ pé orí ni hmm? téèyàn bá fi ń rí oore tọ́nà bá ti fún yẹn gbogbo bà ìjọ mọ̀ wọ́n náà gbé kó mọ́ fún oore lẹ́ẹ̀tì ní pé ní Ramadan lọ́pàá tó sọ́lá ń kọ́ o wà káàna ajọ́dù máa yà fún ní Ramadan yìí náà yẹ kọ́ òjúre fádàbí máa ń tọrẹ gan àmọ́ ìgbà máa ń tọrẹ jù nígbà tí kìlì ní bá ń tọ́kalẹ̀ nígbà ìlú lọ́wọ́ so ìdí máa ń àti ìtẹ̀lẹ́sà nà sábẹ̀ kọ́lùkì láàrin pé kéèyàn rí oore tọ́lọ́wọ́n bá ti fún yàn yóò wá kò ní wọ́n kápúrọ́dọ̀ wọn bí tí máa ṣe ìròdé wọ́n bí ìlú pé oore ní torí ẹni tí ó bá ti rí èèyàn tí lọ́sà ti wo kankan tí wọ́n bá ti rí bí ó bá ti pé ó bá ti ṣe é fẹ́ nìkankan ara ti ń jẹ́ ni pé ó fi fọ́lọ̀ ọ̀bọ̀ òṣèré fún ọ̀tọ́ then torí fún yẹn ni ni ìsáyébùnú láyé àfihàn pé kẹ́ ẹ mọ nǹkan tó sábà tó fi jàun yìí kù lọ ó láwọn àjọ kìí kù náà àmọ́ àlẹ́ ọkọ̀ torí ẹ̀ ní wọ́n fi ń fa àgbákà àti wọn ò sì sáná jù ẹnìkan wọn sọ́dọ̀ àmì sọ̀tọ̀lá àdìsáfì ní ìlú náà àdìsáfì ní ìlú náà wọn sọ fún àmì sọ̀tọ̀lá omi ànábì ọ̀rọ̀jù ọmọ nìyẹn yóò hébùl ọ̀ yóò fẹ́ràn àwọn àkàmọ́ kò lè ṣe irú iṣẹ́ wọn ṣé Israẹli jẹ́ náà àwọn olùsẹ́wọ́sẹ́ wà nàbí ah, nílẹ́bù rẹ̀ a máa fẹ́ràn rẹ̀ tí ìwùfẹ́ fa fi oníṣẹ́ ọlọ́run wá sẹ́pẹ́rẹ́tì wà ní àwọn kọ́ sí ààlè nífẹ́ tó gbígbé agbí tó wà àwọn sì fẹ́ràn rẹ̀ àṣìṣẹ́ já ọ̀pọ̀ àdíṣkan another one another one gbáyé rẹ̀ ẹni bá bá ní ìfẹ́ àkótọ̀ ìjọ olùjọ́ ìfìyàmọ́ anẹ́bìnrin kí ló gbé kí ló pèsè mọ́tà àbẹ́sẹ̀lá má àdẹ́kù láhùn ní kẹ̀bíire àmà èyí ní sẹ́yìn tó tóbi gángan tó mo ṣe o lè sọ pé sẹ́kàn kan kan mo ṣe àmẹ́yọ̀ kan tí mo lè sọ pé aláàkà òfin kò lọ́wọ́ àwọn ọ̀ṣun ẹwo ẹwo bọ́dì ìṣe lọ iṣẹ́ ló kọ́kọ́ dákọ̀ bọ̀tẹ́ ẹwọ́ tó pé mahabatu lọ́wọ́ òfin lì ẹwọ́ tó ẹ̀ ń tọ́ parọ́ ẹ̀ mọ́ ẹni tí ò bìlí ìbùnú lè àbí kọ́nà kó tó gbó kò sú àbí pọ̀ kí èèyàn sọ́dún pé àmẹ́mì bẹ́ẹ̀ mi ṣe wà yóò èmi fẹ́ràn ọlọ́ àti òjíṣẹ́ rẹ̀ sẹ́wọ̀n púpọ̀ ẹgbẹ́ pàdé ló bá sọ ní táàkì náà jókòó àti ìlàkọ̀ jihadu wà lọ́la sẹ́wọ̀n ah, pé yòó àyàkọ̀bá àyàkọ̀ gbogbo èèyàn tó bá ní imá jihad tọ́lọ́ lọ́kùn tó jihad máa máa من يرتد منكم عن دينه أصلا يبقى الله يحبهم ويحبون أبي أذلة على المؤمنين عايز على الكافرين يجاهدون في سبيل الله وهم تلسفين علامة tó fẹ́ràn ọlọ́run ọ̀la lámà ẹ́ eh, lẹ́tí fáàmù láti fi ọmọ gbá yọ̀nga nínú ọ̀bù yóò tàbí àwọ̀rọ̀ alẹ́kùnfẹ́lẹ̀ kan lé torí ó sì gẹ́gẹ́ ọlọ́kẹ̀ kò sí ẹ̀hẹ́n tó nígbàtí ọlọ́kùnrin ah, eh, wa sọ pé àwọn ah, oníṣẹ́ kankan máa fẹ́ràn ọlọ́run àti òṣìṣẹ́ nábì wa ní àǹtà máa àmàlà àfẹ́fẹ́ tó fẹ́ràn ọlọ́run àwùjọ ó wá pẹ̀lú àwọn tó fẹ́ràn ánàtì wa ní fàmà fárẹ̀ àì mùsùlùmí nà ìṣe yìí fara ọ̀hún inú àwọn mùsùlùmí ó dùn sí nǹkan kan sí bínú wọn ti dùn tó rọ̀ fánàbì sọ̀sọ́ àwọn sọ yẹn tí àǹtà máa àmàlà àbábtà yẹn á ah, sẹ́yìn ánàtì wa sọ fa ana òṣèbọ̀ lọ́hàn rọ̀ wà òhèbù àbàbákìrì wà ọmọ àtẹ́yìn òní èmi fẹ́ràn ọlọ́pùsọ́ ìjọ mo ti fẹ́ràn àbúbákà àti ọmọ wà áwùjú and àkúnà máa hùn wà nílẹ̀ àmàlì bí àmàlì mo ń hóòpù pé ibi tán bá wà ní kí n wà kọ́dà bí n bá ṣe irúṣẹ́ kan sincere mahabba òbí tó lè ní ẹ̀jẹ̀ اللهم في الجمهور اللهم إنا نسألك حبك وحب ما يحبك وحب عملي يقربنا إلى حبك اللهم إنا نسألك حبك وحب ما يحبك وحب عملي يقربنا إلى حبك اللهم إنا نسألك حبك وحب ما يحبك وحب عملي يقربنا إلى حبك سبحانك اللهم أمرك أشهد أن لا إله إلا أنت السلام عليكم